أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وصحبه أجمعين وبنستعين. نستعين حمدا وشكرا وشكرا وجارة وجارة حمدا وشكرا وشكرا وجارة وجارة لله رب العالمين حمدا وشكرا حمدا وشكرا سيرا وجارتا حمدا وشكرا سيرا وجارتا لله رب العالمين Amina, أمدا وشكرا أدوكو يفو باولوا وباولوا gbogbo ẹ̀dá gbogbo ẹ̀dá ọba ọlọ́run ọba ọlọ́run àwa ẹ̀dá àwa ẹ̀dá tí ń ṣe ẹrú ẹ̀ yìí fún wa adúpẹ́ fọ́bà ọlọ́run adúpẹ́ fọba ọnù wa ọba gbogbo ẹ̀dá àdúpẹ́ fọba ọlọ́run ọba àwọn ẹ̀dá tí ń ṣe ìbò wa àdúpẹ́ fọba ọnù wa. Adágúnfọ́lọ́hun. Alhamdulillah adá ọgbẹ́ fọ́lọ́run jama àwọn bàbá wa ní àná wa ní jojúmọ́ jojúmọ́ lóore ń lékún lóore ń lékún jojúmọ́ lóore ń lékún lóore ń lékún ọjọ́ tàná ìkẹtọ̀ ó bá mọ́ fẹ́ yìí sófin fáwọn sáfà jojúmọ́ jojúmọ́ ọ̀tánà ìfẹ́ dàgbà kó má fèrè sọ̀pé fáwọn bàbá wa. alhamdulillah. rabbil alamin. nípele nípele lórí ọlọ́run asìbágbé yìí jama abẹ́yìn náà dúpẹ́ alhamdulillah ìdí ni pé bọ́lọ̀ bá sọ̀rọ̀ fún wa báwa ṣe ní ọpẹ́ lórí ẹ̀ lẹ́yìn náà ní ọpẹ́ alhamdulillah pẹ́pẹ́ dàkejì bá ní ibi ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ ọlọ́run lára wa ẹ̀yin ni wọ́n máa fi bù ẹ̀yin ni wọ́n máa pè sẹ́yìn pé wá wá wá àfáàyìn ṣe ẹmọ̀ pẹ́lẹ́ta pé ẹ̀yẹn kí ló ṣẹlẹ̀ à ah, ó tí gbọ́ ẹgẹ́ máa kìlọ̀ fún wọn ilẹ̀ Yorùbá ni a máa wà ẹ bá bá yín sọ̀rọ̀ o sáà nìkan ní a máa kéwù ni wọ́n máa ti bẹ́ẹ̀ gbá nìkan ní a máa kéwù gbogbo táwọn táwọn ń sọ yẹ àwọn àgbàlagbà rí tó jù bẹ́ẹ̀ lọ. àwọn àgbàlagbà. ẹ wọ́n dákẹ́ ń bẹ̀ nípa bílẹ̀ ṣe gbà ní ẹ̀ka dákẹ́ ń bẹ̀ ilẹ̀ sàwùdí kọ́ yóò lábá kébí kébí àwọn àgbàlagbà ní ẹni bíbà yìí tó bẹ́yìn náà wọ́n máa fà sẹ́yìn bẹ́yẹ tó jẹ́ pẹ́yìn lẹ lọ́pẹ́ nù bá a ṣe lọ́pẹ́ lẹ́yìn náà lọ́pẹ́ àjọ lọ́pẹ́ yìí ni mọ́ fi lábúrú sí àwa mọ́ sì fi sẹ̀yìn náà olórí burúkú ni àṣetáni àtàwọn ẹni ẹ̀ kò sí bí wọn ò lè bá wọlé bí nǹkan má sọmọ lẹ́yìn náà wọ́n tún ní mọ́díkàlù bá náà ó ní à sọ fún yín kí ẹ má fara wé ẹ̀yìn máa ń tó ń jẹ tẹ́lẹ̀ ẹkùn ẹ fara wé pàpàjù rẹ jẹ́ ní ànàkù yán ti di àbí nǹkan ẹ máa fara wé léyìn sí àtàkóró lu ọdún àdó mọ́ mọ́ mẹ́ wọ̀ bẹ̀ ni èyí tá máa fara wé nǹkan mọ́ fi nǹkan sẹ̀yìn náà àmín ìsàwà náà o àmín ọlọ́run ah, ọlọ́run ṣe àwọn oríire ńláńlá kàrìnkàrìn àmọ́ a ò tún gbọ́dọ̀ wọ́n máa sọ díẹ̀díẹ̀ náà kéèyàn má tọ̀lọ́ kó sí okùn fa onú okùn aláìmoore ọlọ́run pàápàá jùlọ létí ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ ọlọ́run lára wa tó yẹ pé dáadáa lọ́lọ́run pé ọmọ ṣẹlẹ̀ ẹ̀ dáadáa náà ẹ̀kẹ́yìn náà máa gbọ́ ọ́ pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run sì fàdùn kárí àmín ní bí ijọ́ mẹ́ta sẹ́yìn ọlọ́run sọ̀rọ̀ kan fún wa fún yín láàyè yìí alhamdulillah mo sì sọ orin náà níjòkó sọ̀rọ̀ àmọ́ ìlàmọ́lẹ̀ tán ìwà padà rántí mọ́ pé ìlàmọ́lẹ̀ fún jòkó sọ̀rọ̀ sásùwà sàúdí ọlọ́mọdé sàánú wọn. àmín. àwọn wọn bá mi níbi ìjẹrin àbíjàrún wípé àwọn gbọ́rọ̀ yẹn lẹ́nu ẹnìkan nígboro àwọn ń jiyàn pé à ah, nǹkan bá wọn àṣẹlẹ̀ lóore fún wa lọ́dọ̀ bàbá dàbí kí wọ́n má sọ fáwọn ah, wọn náà pé oore ní àwọn ti gbà pé ọlọ́run ti ṣe ṣùgbọ́n kò wá yí àwọn báwo ṣe gbọ́ lẹ́nu mi pé mo máa ń pe àwọn ní tí ń sọ fún àwọn wọ́n wá bá mi ní gbàtà parí tafsiri tán pé òní ìlànà làwọn ń gbọ́ á sì pé òní ìlànà làwọn sì máa bọ̀ ní tafsiri láti wá bí mi ah, mo ní mo sì sọ ń súrọ̀ bóyá nítorí mo sọ bóyá ìwà ni ṣùgbọ́n mo rántí pé bébì náà ṣe sọ ń súrọ̀ ǹjọ́ yẹn mo fẹ́ kọ́ sọ ni mi làámọ́lẹ̀ wà ń dèrè láti jẹni náà mo ti lẹ́mi pé ń wà kéde rẹ̀ síta ọdún bàbú ṣe wá àmín láyítayédé ayé ti dálé ayélujára yìí so lẹ́gbẹ́ kan kú lọ́wọ́ sílẹ̀ sí gí ń gbọ́ gbogbo ayé ọ̀sá ti gbọ́ so kí wọ́n dèdè Emmanuel lórí orí ọlọ́run ọ̀sẹ̀lẹ̀ yìí pé àwọn tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ lókèèrè ní Saudi Jamiat Islamiyya fi Madinatu Munawwara ọ̀kan náà àwọn ọmọ tí ń bẹ lọ́hùn àkọ́ ni pé ọdún ni wọ́n parí jámíà wọn àdúgbò fọlọ́hùn pé wọ́n sọ̀kalẹ̀ láyọ̀ àmọ́ gẹ́bí pé ìpele ìpele lẹ̀kọ́ tí àdẹ̀jẹ́ kí gbogbo wọn mọ̀ yìí pé ohun àkọ́kọ́ tí wọ́n ní ń sìn wájú ní ẹ̀kọ́ ìná ẹra fi èmi lẹ̀ ẹ máa bá ń bẹ lọ́hùn ẹ máa bá ẹ̀kọ́ lọ́n ti yín gbogbo gbàtàwó ẹ̀sọ̀ pọ́lọ́hún máa bá mi ṣe fún yín kò yí kan yín Allahu Akbar ẹgbéyàwó ni ẹbímọ ni nǹkankan ni kò yí kan yín ọmọ nìyẹn ó sì máa ṣe nǹkan rí láyé kọ́lọ̀ ní gbogbo yóò ṣe nǹkan rí bẹ̀rẹ̀ lórí ilẹ̀ rírà àkọ́lé kò yí kan yín o ẹ̀kẹ́kọ̀ọ́ yín tẹ́ tó yà sí gbogbo yẹn gbogbo ẹ̀rẹ́ lọ́wọ́ bá yín ṣe fún bàbá mi bẹ̀ mi pé kí n bọ̀ òun kéwù wọ́n bẹ̀ mi pé àjàmú bá mi kéwù àwọn afẹ́ ké bùkátà ò jẹ́ ọlọ́run sì rọ̀ fún mi mo bá wọn ké ọlọ́run sì gbà pé kárí ké mo wá ń bẹ̀ yín náà tẹ́jọ́ mọ́ mi pé ẹgbẹ́ mi náà ké ẹ bá ń ké dókè ọlọ́run sì fi fún wọn gbọ́ kọ́rọ̀ bá ń sànú wọn. àmín ìpele tó kù lẹ́yìn jámíà náà ni mástà gbàtà bara wa abara wa ní jamiu islamiyya jamiu islamiyya lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí tí wọ́n ní fún yẹn ní mástà ń bẹ̀ ó yẹ kí ara alé rẹ̀ àti tó máa mọ̀ wọn kẹba dúpẹ́ fọlọ́ mástà ti wọ́n níbẹ̀ ó ti wọ́n níbẹ̀ àṣeyọrí gan péyàn parí jamiu ọdún mẹ́rin ó ti wọ́n àwọn èèyàn padà sílé lọ́pọ̀lọpọ̀ fún ìdí kan àti kejì ṣùgbọ́n tó wà náà ní ká mọ ìkẹ́kọ̀ọ́ sókè àwa ètò wa dámọ̀ wọn àwa yìí nítorí pé ọlọ́run náà láàsáà ní takasusu àfáà tó tún lọ rè é mú tó jẹ́ takasusu kan tó tún wọ́n ní kó wà fún orílẹ̀-èdè gbogbo orílẹ̀-èdè kọ̀ọ̀kan wọ́n fún ọ ní ẹyọ kọ̀ọ̀kan àwọn olèrè sí ń bẹ ní jamia ní Madina wọ́n jẹ́ 200 wọ́n sì fún orílẹ̀-èdè mẹ́ẹ̀ẹ́dógún péré lágbàáyé nínú 200 orílẹ̀-èdè mọ́sàlá Nàìjíríà ní ìsìn ẹyọ kan ni wọ́n fún wa ní kìsìmù kan bí jamia samiya ṣe kó ṣe dà nìyẹn kọ́lọ́n tún bá ní gbòòrò ẹ̀ sí fẹ́ẹ̀tẹ́lẹ̀ yìí máa ń pọ̀ ní kìsìmù kan orílẹ̀ kan lè mú mẹ́ta jù bẹ́ẹ̀ láti pé gbàsọ̀ bàtí ní ètò tí ń lọ lọ́wọ́rọ́ ń sìn pé orílẹ̀-èdè kan ní kìsímù kan so ẹyọ kan ni àwọn wá wà ní kìsímù tó tún wá lágbára èyí ní kìsímù usulul fiqi tí ọmọ ìlú gangan ọmọ Saudi gangan ń pe orí pọrùn kó tó wà ní kìsímù yẹn ṣùgbọ́n làmú wọ́n bẹ àfà nígbà tọrọ ń lọ pé mú kìsímù míì kí sí mọ̀ ìmọ̀ wọn mú mẹ́rin ó ló sọ fún bàbá wọn ó sì pè mí báyìí ni a sọ kí ni ìdí ó ní ìdí ni pé ó wọ́n àti pé ní kí yìí ọmọ kan náà wà ń bẹ̀m̀bẹ̀ tí gbogbo àwọn náà gbà pé ọmọ ni nípa ẹ̀kọ́ yìí ọmọ yìí náà wà sọ pé kí yẹn lò náà lọ àwọn tí àjọ wa mọ àwọn ní kíláàsì wa pè pàdé pé ẹ̀yin ọmọ yìí <laughs> nàìjíríà jọ nìyí saudi ò ní fún kìsì ò ní fún yàn méjì ò fún yàn méjì ní kìsì ní lẹ́ni kìsì mò o ẹ sẹ́gbà fúnra yín o ṣùgbọ́n nínú ètò ọlọ́run àáfàá lọ́kọ́ pé ẹni yìí nígbà ìgbẹ́ ìjọ mọ́ra wọn lọ́kọ́ pè pé kìsì mò báyìí ẹ̀ báyìí òṣèlú fíkì ni mo fẹ́ mú fún master mi o lọ́kọ̀ sọ fún kí lè yín fẹ́ mú ó lóun mọ̀ sọ fún àfa tó bá yá létà sọ pé àfa májè ń tọ̀ ntẹ́mi náà mú nìyẹn lọ́ba tí wọ́n fi ń pé kí wọ́n jọ balance yẹ ọ wá pè mí ọ sọ fún mi mo ní à jẹ́ mọ́ kọ́ ọmọ lókù ọmọ tí ẹjọ́ rí jẹ́ mọ́ lókù jẹ́ mọ́ kọ́ rẹ̀ sì jẹ́ mọ́ kọ́ bàbá rẹ̀ kí mo wá sọ fọlọ́n pé bí ọba ṣẹlẹ̀ rí ká fún yàn ní ká fún yàn méjì nkísímù yẹn orí yín ni ó ti bẹ̀rẹ̀. ẹ̀yin méjèèjì wo fún. fún mi yóò kọ ẹ bàbá rẹ ọbẹ níládùá ya ọbẹ níládùá àmọ́ ti dọmọ mi nìyẹn kí n máa bẹ lọ́nfẹ́ méjèèjì bàbá fún mi ló kọ ẹ. ọ̀ndà tó bá rí bẹ́ẹ̀ ẹnìkan náà tó wá ń bẹ ọ̀rẹ́ ẹ̀hún ní o tímọ́tímọ́ kì í ṣe kísímù tàwọn lọ́wà oyin masta ìkímọ bó ń bẹ lọ́n lórí tiẹ̀ náà o oh. haúsá nìyẹn o àmọ́ rẹ ọ̀rẹ́ tímọ́tímọ́ làwọn o máa mọ́kọ tiẹ̀ náà. abáfún lóko méjèèjì n bá bẹ̀rẹ̀ sí bí ọlọ́run mo sọ fọlọ́run pé wọ́n lọ́run àwọn ọmọ ẹ̀mí ìmọ̀ wọn rí ni mọ bàbá wọn rí bá ń jẹ́ kí wọ́n rí mú dákun ṣàánú mi alábẹ̀lọ́run létà ni afábá pè mí pé. àáfà àwọn yẹn ó wá pè ń pé òun ti lọ kí símú fíkì tóun òun ò dó ní kí símú sólù fíkì mà mo níbi ọlọ náà ọlọ́wọ́ bá ń fún náà mo sọ fún yín lábẹ́ àánú ọlọ́run amẹ́tẹ̀ẹ̀ta náà lọ́run fún wọ́n fún ẹ̀yin jama yìí ní àti haúsá àti yorùbá tí ń bẹ ní saudi ẹ̀yin nìkan ní fún alhamdulillah kò kún fún yàn méjì yẹbi ètò wọn so wọ́n sì fún ọmọ ti ọ̀rẹ́ afá náà wọ́n fún ní fíkì náà ní gbogbo nàìjíríà náà wọ́n fẹ́ lómi ní mímọ́ fọlọ́n ṣe ṣe gbogbo ẹ̀ lọ nìyẹn ó tọ́pẹ́ jàmá ẹ̀ẹ́ ní òjé ńlá mọ́lẹ̀ níjọta àkọ́kọ́ gbọ́ àwọn tí wọ́n mọ̀ wá tí wọ́n gbọ́ wọn ní àmọ́ ti pariwo ẹ̀ síta o ìyàmọ́ ti sọ síta o pé ìgbà mi ń bẹ tí máa ń kéwì o ìyẹn ni ò jẹ́ kí n lamọ́lẹ̀ ń sọ̀rọ̀ ṣùgbọ́n mo kọ́ dúpẹ́ àṣé sísítẹ́ẹ̀mù tí wọ́n sì lò lọ́dún yìí ó ti jí ó yàtọ̀ sísítẹ́ẹ̀mù wípé tẹ́ bá mú wọn bá wọn máa mú bíi mẹ́jọ mẹ́wàá wọ́n máa fi mú wọ́n máa fi mú kọ́bálà já wọn já wọn já wọn kú ṣùgbọ́n ìdánwò kan tí wọ́n fi síta ní a fi já ní mú 15 tí a fẹ́ lò péré ìdánwò tá a wí le púpọ̀ kìí sẹni tó ṣe ìdánwò lọ paasi ọlọ́run ló kàn paasi wọn. Akbar. torí tí wọn kọ́ wọn ní abẹ́rẹ́ wọn kọ́ ní ìmọ̀síro ẹ̀ kí lè ń pè ìmọ̀síro maasi wọn kọ́ wọn physics wọn kọ́ wọn falsafa wọn kọ́ wọn wọn lè fi gbé ìdánwò kalẹ̀ so àmọ́ ń gbẹ̀ pé kéèrú láti London wọ́n ní tí àti àti wọ́n á kó fáwọn káwọn ọ́fíìsì ìdánwò yẹn kò sí ọmọrí tó lè ka tíra yẹn tán tó fi yá tó fi tó péyàn fọdún mẹ́ta kà yóò tó máa dàrú ni àwọn sáà tán rí bẹ́ẹ̀ kẹ́bí ọ̀pẹ́ tá a fà ń dú láàárọ̀ yìí torí ó dé lánàá. alhamdulillah. ìjọ tí wọ́n wá fẹ́ lọ ṣèdánwò yẹn ó sọ fún wa náà àti bẹ̀lọ́hùn abẹ́wò àwọn èèyàn náà ìbáni bẹ̀lọ́hùn ilé tí wọ́n fẹ́ lọ sí ìdánwò yẹn tó sọ fún wa àwa ń pè é ń pè kò tí ì yá ìgbà táwọn tó wá pè é ẹ̀yin máa ń bí mọ́lẹ̀ fi alẹ́ wọ́n fi ṣe kó ilé bá ṣẹ́tù ọwá ní à wọ́n ń pè ń lọ́wọ́ òun bá lọ kí mọ́gíríbì àwọn ń ṣe tán báyìí wọ́n bọ̀ sí kọ́ à ìtìhánì wọn pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run fi ọsẹ kò ń gẹ. ọsọmọrọ láàárọ̀ ìpè wọn ò pé òun ti paasi bàbá àwọn ń pè òun wọn ń pè òun lọ́wọ́ wọn àti wọn fẹ́ wọlé wọn ń ṣàdúrà fóun ìyá ẹ̀dẹ̀ tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi àwọn ń sàmì ó lóun wá gbọ́ pé màmá òun ń sàmì àdúrà òun ti gbà lédè kan ọlọ́nsà fún wa o ó wá kúkọ́ lọ́njẹ́ àríkà tàbárí kàtán ìpele tó tó kù lẹ́yìn ẹ̀ náà kọlọ̀ sí rọrùn ìdí ọpẹ́ rèé o ọtọpẹ́ abáyín dúpẹ́ o ní ọ̀la wà o ọlọ́run fẹ́ ṣe oore kan fún mi lọ́la ìjọ tí ọlọ́run ti dá mi sáyé ní ti ń sọ̀rọ̀ fún mi lábẹ́ ìdúpẹ́ fọlọ́run nígbà mo tún gbájú tí mo tó bùkátà ṣe ó tún sọ̀rọ̀ fún mi àmọ́ tó fẹ́ ṣe fún mi lọ́la yìí tí ṣerú ẹ̀ fún mi rí ọ̀la yìí ọlọ́run tó fẹ́ fi irú ẹ̀ tó lélẹ̀ pé lábala báyìí o tún bẹ̀rẹ̀ òrè fún ọ pẹ̀lú ìwọ ọlọ́run tí ń bá dé tẹ̀sírì lọ́la ìwà la orin náà mọ́lẹ̀ àmọ́ ìlàjẹ̀ kọ́ bá ń dúpẹ́ pé àná ni wọ́n pè mí pé ọ̀la ni yóò jẹ́ àná ni wọ́n pè mí pé ọ̀la ni ọlọ́run ó fi sí. Si mo wá ń dúpẹ́ fọlọ́hún báyìí kò sí bẹ́ẹ̀ wúlò jàmọ́ pé ẹ bá ń sọ fọlọ́hún kó bá ń pè lóore délẹ̀. amiina amiina amiina. irú ìran orí o ti ṣe fún mi àmọ́ abala bi tó tún gbé fẹ́ bẹ̀rẹ̀ yìí mi ti ṣerú ẹ̀ rí o kọlọ̀ máa ń ṣe o la hawla wala quwata illa billah bí inú mi sì wá ń dùn yìí mo tọrọ fún gbogbo ẹni tẹ́ ń bẹ níjókòó yìí àti gbogbo ẹni tó ń bọ̀ náà tí èdè bí títún bọ̀ ń bí lọ́kùnrin àti lóbìnrin oore ìdùnnú kàrìn kàrìn kàrìn mà bá ń ṣe fẹ́yìn náà olúborí oore bá ń ṣe fún yín ọ̀rọ̀ ọlọ́run lè wá ń gbọ́ láàyè yìí tí ó sì máa ń ṣe mọ́sámọ́sá lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ó máa ń ṣe mọ́sámọ́sá mm. kò sẹ́ni tí kì í gbọ́n ń gbọ́n àwọn tá à ń sọ gan ẹ̀ sì yẹ ẹ̀ gbò ẹ̀ wá ń gbọ́ ah, ọlọ́run dáa fún yín jọ dáa fún yín láyé jọ dáa fún yín láyé kí á mọ̀. àmín. mo máa ń fi sínú àdúrà pé gbogbo jàmọ́ mi ọlọ́run jẹ́ àjọ wàlì jẹ́nà. àmín. àmín. bá a ṣe jọ ń sọ̀rọ̀ ọlọ́run yìí ọlọ́run jẹ́ àjọ mọ́ wa lọ bẹ̀rẹ̀ àwòrán lè jẹ́nà bẹ́ẹ̀. àmín. àkọọ́lẹ̀ sọ pé àmọ́ yíra wa ọlọ́run ṣe gbogbo wa lérò àlè jẹ́nà. àmín. atọ́kùnrin wa àtòbìnrin wa. àmín. ọlọ́run máa jẹ́ àjádànù. àmín. wọ́n jẹ́ àpadà jádànù. àmín. àpadà jádànù. àmín. la hawla wala quwata. illa billah tọ̀ níbi àdéhùn tí a ṣe pé a fẹ́ bẹ̀rẹ̀ ètò kan lénìí táàfò ní àti ọ̀la ṣe ọlọ́nkó gbàbẹ́ ó ju ọ̀la lọ tàbá fẹ́ fẹ̀ lójú ṣùgbọ́n ìtàbá ṣe lóyìn àtọ̀la kọ́lọ́n fi bára kà sí tílẹ̀ bá sún lónìí jàmá àwẹ̀ ọ̀dà méjì abẹ́ẹ̀kọ́ dọ́gba dọ́dà hmm? méjì dọ́gba dọ́gba dọ́gba dọ́gba ó sì kárí ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni o àfọ̀nkan tí ń kùn lábẹ́nú kan tí wọn ò tó sọ ọ́ ta níbo torí ọlọ́run ah, àwọn nǹkan mọ́ gbàwẹ̀ sunday àwọn wọn ń kùn lábẹ́nú ni o wọn ní ò lè sọ nígbà wọn wì wọ́n ní sábì làwọn lò ah, ah. mọ́lọ́tán oh. àwẹ̀ àwẹ̀ ara yín lẹ́gbàá wọn wọn ò fi ìsáàbì rán ànábì tiwa. sallallahu alayhi wa sallam ìsáàbì. ó kò lọ bẹ́ẹ̀ ní mẹ́ẹ̀ẹ́dógún lénìí. àrànṣẹ́ ọlọ́run ló fẹ́ dé fún ẹ̀sìn. àmín. ara àpẹẹrẹ nìyẹn. gbogbo inú ọ̀kan inú tí fún ẹ̀sìn lágbára ni kẹ́nu ó kẹ́nu mùsùlùmí ó ẹnu wá dẹ́ kò. àsìkò yẹn ńlá ń rí ààrẹ mùsùlùmí ààrẹ nàìjíríà tó jẹ́ mùsùlùmí dáadáa tó ṣe é fi hàn mo rí bàbá lánàá bí wọ́n gbé ń sáré umura aláfíà bẹ̀rẹ̀ ara bàbá wọ́n sábí ọ̀dọ́ ni pẹ̀lú ọmọ lárúbáwá eh, gbogbo àwọn èèyàn tẹ̀ àwọn èèyàn sáré tẹ̀lé wọn lẹ́yìn ni pẹ̀lú ọmọ lárúbáwá pẹ̀lú ọmọ lárúbáwá ọlọ́mùbí láṣìírí ah. hmm. inú mi dùn mú ní ah, ọ̀dà àbáyì ọ̀dà àbáyì wọ́n á tọrọ fún Nàìjíríà ń bẹ̀ ààrẹ wa tọrọ fún Nàìjíríà lẹ́yìn aram wọ́n náà parí tẹ́sà ìmúra tí wọ́n tàwa fìtà àsìkò tẹ́lẹ̀ wá kò sọlọ́run ń sèyí fún wa agbára ti dé jàmá èèyàn fẹ́ ọkọ̀ bí ẹlẹ́sìn míì bá dórí ìjọba ní state mùsùlùmí ló lẹ́lẹ́sìn mùsùlùmí ló ní ẹni tí ń bẹ lórí àgàm ìrànṣẹ́ wa ó fẹ́ràn wa lè tí ọ̀bà fẹ́ràn islam kò ní débẹ̀ ẹnjìníà Ṣèyí Mákindé olólùfẹ́ islam ni bẹ́ẹ̀ ni wàláhì ẹ̀ kò ní pọ̀ ọjọ́ wá ti débẹ̀ ni tẹ́gbẹ́ wọn fẹ́ inú lásán sọ ìgbà ti débẹ̀ àmọ́ fẹ́ràn islam nínú. No lè débẹ̀ ó ti tán àsìkòtẹ́nu kò náà ní gbogbo eléyìí ń ṣẹlẹ̀ àdúgbò fọlọ́n. alihamdulilayi. tọ́mọ̀bà mùsùlùmí yìí pé èwo la mú bẹ̀ nínú kí mùsùlùmí tí ó jẹ́ ọ̀tá yín kó dépò àbí kírísítẹ́nì kò tí ó jẹ́ ọ̀rẹ́ yín kó dépò jẹ́mọ́ èwo la pa mú ẹ sọ̀rọ̀ ni àwọn àfáà ní kí ọ̀tá rẹ tó ní làákàyè wọ́n ló pé ọdún kí ọ̀rẹ́ rẹ kọjọ́ pònú lọ ọ̀rẹ́ rẹ sẹ́ ogun nínú wọ́n ní ò lè pé ọ yóò kò bá ọ tọ́tà rẹ bá nílà àká èyí ọ̀dẹ̀ máa pé ẹ ní èyàn bá kó sínú okùn bẹ́ẹ̀ ní ọmọ pé ah, àwọn àfáà òdodo ní ẹ̀ sọ lẹ́yìn wọn sì jẹ́rọ̀ kan bẹ́ẹ̀ nìyẹn àmọ̀rọ̀ ọdún ni kò lóòkù wa ilajuha amuradul qulubi wa ilajuha àwọn àìsàn ọkàn àti ogun rẹ̀ àwọn adájọ́ àwọn lọ́yà ní mà wá bẹ̀ wá pé n tàn fẹ́ ká bá wọn tírìtì nìyẹn làwa tójúbọ tẹ́ra wọ́n wá pé Abu Hassan yìí afa Abdullah pé wọ́n ní àwa ṣe lẹ́tọ̀ kan o dókítà mo máa ń pè ẹ̀gbọ́n máa ń pè báwọn nígbà tí ń bẹ nílé ń lẹ́tọ̀ kan o lọ́ba ń kọjá ìdí wa yẹ́n mọ̀ orí tọ́lọ́n sá fún náà ni. èmi mo máa di tí àmọ́ yà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a bá pè mí lẹ́kítọ̀ máa kọ̀ yìí máa sábì máa sí báyìí. àmúgbò ya ọba àlekè ọlá ní òun sànù rẹ̀ ntí mo ní kí wọ́n lọ kọ́ ní bá ń padà wúlò fèmí náà. ẹ̀gbọ́n ni mo ń ṣe àmọ́ ń jẹ́ ẹ̀gbọ́n wọn ò ti wá sí ń lé mọ́ ọlọ́run fi hàn mí pé òun lòún bẹ pẹ̀lú mi abdullahi abu hasan kò jẹ́ mọ́fílì rárá kò jẹ́ mọ́fílì rárá tó bá kú àárọ̀ tí ó bá kú àárọ̀ tí mo lọ ṣe lẹ́kṣọ̀ tí máa pè pé mo lọ ṣe lẹ́kṣọ̀ lọ́la o àárọ̀ sì ni o ìní ìní lè kàlàjì inú tí ó kọ̀. wọ́n ṣe tí ó kún ni. gbogbo ọjọ́ tí ń kọ̀ gan fún mi ibi gbogbo ibi tí mò mú lọ ayé ọgbà àti kàtán kọ́dá àìlé kàdájì tẹ́ẹ̀rẹ́gẹ́ mọ́rítà náà ìta lọ ìlànà yìí mo mélòó láàkà ń bẹ̀ mọ́ ń sọ eléyìí fún yín pé mo fi ń dúpẹ́ fọ́lọ́run ni gbogbo ọ̀nà téèyàn bá ń tọ̀ lójoojúmọ́ tí ò bá fi sílẹ̀ á a sì máa ń sọ wípé ọ̀nà tí a bá tọ̀ jẹ́ kọ́ wọ́ ma wa ọ̀nà tí a bá tọ̀ jẹ́ kọ́ wọ́ ma wa àwọ̀ tó sùpá yọ ní wùrà wọ ọ̀nà tí a bá tọ̀ jẹ́ kọ́ wọ́ ma wa. a máa kọ́ bẹ́ẹ̀ lórí lánàá ọlọ́ngbà báabálá àmọ́ kéwú ti sọ fún wa pé lóòótọ́ ni àmọ́ kéwú ẹ mọ́ ti bí ìyá aláya kéwú yìí. olówó akọ. àwọn àwòrákò yìí lọ́kọ̀ rìsálà yìí lọ ṣe fáwọn adájọ́ ní ring road àwa tán akadé ẹ̀ ń bẹ̀ ní bá mi agensi wa bá mi wípé ah, ah, ah, láàrin kà yìí ìbá náà níbi a ti lè rí ka eléyè máa ṣe ń tí a sọ pé a lọ kà fáwọn kan kà fúnra wa nílò tọ́mọ̀ ni à ah, ó ní jẹ́ àkà ó nínú tàbísìsì ní ká ti lò ó kádá jó bí gbá méjì kan káfíkà nígbà bá ń kà lọ ẹ mọ̀ pé àdúrà tọ́sẹ́ ni ọkọ́ àdúrà tọ́sẹ́ ni ó múràn káwá kà fún yín wá ẹ mọ̀ ṣàdúrà fún wọn ni ẹ sì lọ́wọ́ sì yẹnu tí àdéhùn tẹ́fẹ̀ntì ń tu náà kọlọ̀mà nígbà gbogbo ẹ̀. lámà gbogbo yín tẹ́sí gbọ́ náà àdó ọ̀bẹ yìí náà. لا حول ولا قوة إلا بالله نعم وبر باي المقدمة إن الحمد لله نعم. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أقفوا الله أي فالله أفلنبا لكي لا واسو أفواتلي أسوالا فريدي كفريدي وا a sì fi wá sọ níbi lábúrú ẹ̀mí wa àti gbogbo lábúrú ọwọ́ iṣẹ́ ọwọ́ wa bákan náà a mú agbà yí pé ẹ̀ńtọ́lọ́ ń bá fọ̀nà mà ẹnìkan ò lè júnù ẹni ọlọ́run bá jùnù ẹnìkan ò lè fọ̀nà mọ́ àwa mú ìjẹ́ ìwáyé pé kò sí ọba kan àfi ọba Allah kò náà sì kan ṣoṣo náà sì ni la sharika lahu kò ní gbákejì kò ló ní márùn kò ní ṣe iṣẹ́ báwọn kò ní àtúwáṣe ìjẹ́ ìpé ànábì sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run òjíṣẹ́ rẹ̀ ni atọ́rọ̀ kí àti ìgẹ̀ fún ànábì wa lọ́dọ̀ ọlọ́run àti fara alẹ́ àtàwọn sọ̀hábà àwa náà dápà kọ́kọ́ lọ́n sáà nìyí kọ̀ọ̀kan ama ba'du. ama ba'du fa inna asdaqal hadithi kitabullah wa khayral hadiyi hadiyu muhammadin sallallahu alayhi wa sallam wa sharral umuri muhdathatuha fa inna kulla muhdathatin bid'a. bákan náà ọ̀rọ̀ tó dáa jù tí ò ní ẹja ń bá kàn láyé ó náà ní kitabullah ọ̀rọ̀ ọlọ́run ti ṣe Quran Karim ìmọ̀nà tó dáa jù tí ò lẹ́jàmbá kan náà ni ìmọ̀nà anábìsẹ̀ sẹ́lẹ̀m ọ̀rọ̀ tó wá burú jù láyé ó náà ní ìtẹ́mbá ronú dálẹ̀ nínú ẹ̀sìn tó gbogbo wà dálẹ̀ pátá gbogbo tí wọ́n bá dálẹ̀ pátá bídíà ni gbogbo bídíà àná ni gbogbo àná iná ni. yá qala Allahu ta'ala yá ayyuhal ladhina amanu ittaqullaha haqqa tuqatihi wala tamutunna illa wa antum muslimun. ọlọ́run ní ó ń pa àwọn agbóhùn gbàgbọ́ òdodo bí ká bẹ̀rù ọlọ́run ní ẹ̀tọ́ bó ti ká bẹ̀rù òun a gbọ́dọ̀ kú àfi sínú Islam. ya ayyuhal ladhina amanu ittaqullaha wa qulu qawlan sadida يصلي لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما bákan náà Ọlọ́run tó pè wá yí pé ká pẹ̀yà Ọlọ́run ká sì máa sọ ohun tó dáa ọ̀rọ̀ tó bá dáa ni a máa sọ irú bẹ́yẹn ọlọ́run tún iṣẹ́ wa ṣe yóò sì forí jì wá gbogbo ẹ̀ṣẹ̀ wa ẹ bá tẹ̀lé ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ó ti jèrè ńlá o. atáwò ti à. ọlọ́run tàjà jèrè. dídásẹ̀ lọ́rọ̀ náà. innal kalama fi amradil qulubi wa ilajiha amrun azimul qadir wa jalilul manfa idh al qulubu min bayni sa'iril ajsadil bashar. التي تعتري المرض والعجز والكسل كمرض العين والأسنان واليد وكمرض البطن والرجل فكل هذا يحتاج إلى إسلاء وإلاج ف... نعم فإن كان في ذلك لازما فإنه في هذا مؤتم لذا نحتاج أن نعرف تلك الأمراض وأسبابها وآثارها alàlẹ́ fọ́rí wàlẹ̀ mùjámà yìí súnmà ìlàjà. dájúdájú ọ̀rọ̀ ọlọ́run tó sọ fún ayé pé òun dá kankan sí wa lára tí í ṣe ọkàn tó bá rí bẹ́ẹ̀ a ṣe pé ọ̀rọ̀ lórí àrùn ọkàn yìí àti oògùn rẹ̀ yìí ọ̀rọ̀ ńlá ni ó jọ yẹ kó jẹ́ yóò sì dáǹfà ní tó tóbi púpọ̀ ń bẹ́ẹ̀ pé ọkàn tá à ń sọ yìí ara ara ló wà ara ara wo ara tó lọ́wọ́ tó lẹ́sẹ̀ tó lójú tó létí tó ní gbogbo àwọn ẹ̀yà ara yòókù tí àìsàn sì máa ń ṣe àwọn yòókù àti pé gbẹ̀tọ́ náà jẹ́ ara ẹ̀yà ara àìsàn màṣọ náà àìsàn sojú àìsàn sọwọ́ àìsàn seyín tí a sì máa gbé lọ ilé ìwòsàn rẹ̀ ipé eyín lòun o mi dental ọsibítù anamọ̀ ń pa eyín àwọn olójú wà elétí wà bí àìsàn bá wá ń sọkàn ọsibítù bó là á gbé lọ dókítà wo ló rán dókítà rẹ̀ ọlọ́ngọba àlékè ọlá ńlọ́wọ́ á sí ọsibítù àìsàn tí máa ń sọkàn ọsibítù náà ni Quran wàlẹ̀ ọsibítù bẹ̀ nìyẹn o tó bá rí bẹ́ẹ̀ àsìpé dandan ni fún wa o ká mọ kí náà ń pè ní àrùn ọkàn ká sì mọ ipa tí ń kó ká sì mọ tí ń fà á lórí ẹyọ ẹnìkan àti àpapọ̀ láwùjọ ká sì mọ kílógún tá a ṣe sí. wàlàkọ́dì àwòrán dalibari lè àrímù fi kìtàbí ilẹ̀ kẹrìm anna lilikọ́lì bí mọ̀rọ̀dáwù wa anna àádọ́mà mọ̀rọ̀dì annifaq haythu yaqulu fi sha'ni al-munafiqin tọ́ ọba àlekẹ́ ọlá tọ́lá rẹ̀ ga nì tó dá gbogbo àwọ̀ ẹ̀dá ó wá sọ nínú tírà rẹ̀ yìí pé àìsàn máa sọkàn àìsàn yìí máa sọkàn ọkàn náà láìsàn tiẹ̀ èyí sì wá ga jù nínú àìsàn tí máa sọkàn iná ni anifak ojú méjì ká máa ṣèkan síta ká máa ṣèkan sínú in ti ń fa ọkàn lọ́wà àwọn afáàdé bẹ̀rù nifak wọ́n bẹ̀rù ẹ̀ débi pé ẹnu ẹnìkankan kò gbá pòǹgùn ní lára àbí káwọn abẹ̀rù náà ní kọ́lọ́ mọ́jà ní wọ́n lẹ́ báyìí lè làmọ́lẹ̀ pé èmi tẹ́ ń wò yí o èmi ò ní nifak lára wọ́n ní ẹ̀yà sọ pé nítorí gan ló jámọ̀ pé mùnáfìkì ni ọ́ hmm. ah, ò máa bẹ̀rù ò ní máa páyà wọ́n ní nǹkan ń bẹ wọ́n lọ́kàn ní nǹkan wà ta lọ́kàn rẹ̀ lọ tí ìbọ̀ ta lọ́kàn rẹ̀ rò kúrò wọ́n ní á fi ọ̀rọ̀ kan ṣe kíní kan aláwọ̀ alàmbísì àti ọlọ́lọ́mọ pàápàá bó ṣe nílẹ̀ sí ṣùgbọ́n ó mọ́gbẹ́ lọ́wọ́ àríkìmọ̀ ń bẹ wọ́n ní ọ̀kanu sàbí wá ní à ah, òun lè ṣe ń tòun o ànábìsá pé bá ti lè ṣe ẹ̀yìn ìtẹ́ méjì lọ́wọ́ à ń lẹ̀ yìí tọ́lẹ̀ pa tọ́lẹ̀ kí tọ́tọ̀ sọ fún mi pé òòrùn kúrò mú kanu méjì ó lè yẹ kọ́lọ̀ méjì ọba gbẹ̀rún dúró ní bá ń kírun lọ ń wò kí tán ànábì ní kankan ní ọjà wọ̀ ah, ọlọ́jà wọ̀ ọlọ́jà wọ̀ ní gbàtó ń fẹ́ bẹ̀rẹ̀ ẹni náà fílà ẹ̀mí òun ti mú eléyìí kọ́lọ̀ yìí ló ń fẹ́ mú tẹ́lẹ̀ ó sì á ń kìrọ̀ pé ó sì jẹ́ pé tí ń lò bá mú tọ́bọ́ sí ilé mi lẹ́nu anábì àwa mọ bí àdísì ṣe nílẹ̀ bí ò ṣe nílẹ̀ àti ìṣèwádìí lórí ẹ̀ o ṣùgbọ́n àsáàrí kí mọ̀ ń yìí pé èmi ọmọ ẹnìkan tí ó gbẹ̀rù láyé tí ò rẹ̀rùn kankan bàbá wa Ahmad rahimahullah wọ́n ní à ń kírun lọ́jọ́ kan wọ́n bá dénú kú wọ́n bá sì kàbáyì lórí ikú wọn wọ́n sì náfìlà wọ́n sì báyìí sallallahu alaihi wasallam ọlọ́run jẹ́ àríyí pẹ́. àwọn kìsìmọ̀ kan tó tí àwọn sọ kílódé sallallahu alayhi wa sallallahu alayhi wa sallam àwọn afa dùn jókòó tì í. àwọn lọ́yẹ̀ kéèyàn máa bá jókòó ah. ìyẹn ó jèrè. wàláì yóò jèrè bàbá wa Saudi ní. àwọn nìyẹn tí baba hamdulillah fẹ́ sọ ohun tí anabi náà ń ṣẹlẹ̀ wípé anabi sàlásàlám ó kírun tánjọ́ kan ó sì sàlámù báyìí ẹ bá dìde kámá ẹ bá lọnulé kíákíá kíákíá anabi yẹ sì kì í dẹ̀ sí báwọn bá kírun tán máa ń jókòó ni ọwọ́ adé wọn bilé rẹ̀ ní àkílà adé oúnjẹ ọlọ́run ó nígbà tó ń kírun lọ́wọ́ ló rántí pé ìkógun kan tí wọ́n gbé wá òun ò tí ì pin tán lórí ìrun lórí ìrun gbé rántí òun asáyé lọ mú lórí ìrùn lórí manyanta Allahu Akbar ẹ jari ipẹ ẹ̀yìn náà nù mẹ́rọ̀ sólè bàbá Saudi mo ṣàdúrà fún yín láàárọ̀ yìí ẹ̀ láàárọ̀ nígbà tí mo ń bọ́ lọ ń ìmọ̀ náà mo dẹ̀ rántí tí mi ṣàdúrà gbogbo yín báyìí tọ́lọ̀ ń fi kẹwà yìí mọ́gbà yìí máa lọ́wọ́ àmín mọ́gbà náà mẹ́yìn náà lọ́wọ́ báyìí àmín tọ́lọ̀ ń jẹ́ àjọba kalẹ̀ àmín èyí mo wá ń sọ lọ baba Ahmad wọ́n ṣe báyìí lórí irun lórí irun ìka méjì nígbà wọ́n sì wá ń rúkú nígbà wá parí nǹkan àwọn ká àwọn kí wá bẹ́ẹ̀ pé baba ewúlódé à ẹ̀mọ́ lórí búkú ṣe tánì ni wọ́n ní àwọn wà lórí rúkú wọ́n bá ń sọ fáwọn tó wà ń bẹ̀ o àkọ́kọ́ ni o kìí ṣe kejì o ah. bá ti síta tó dìde lọ kíkan sí o sítani ìlànà sọ fún pé mẹ́lẹ́rì méjì wà ọ̀rọ̀ tó sọ sítani fẹ́lẹ́rì méjì wà èmi tí mo ń kírun jẹ́jẹ́ mi mọ́mọ́ yìí tí mo kí wá ní tí mo kíkọ mẹ́lẹ́rì méjì wà lórí ìrun lórí ìrun ah, Allahu Akbar níbo sì ni ìtì ń ṣẹlẹ̀ àtọkàn ni ọkàn ni sátani èrò kúrò àmì àmà bá mi pé ah baba ẹ dákun kí làwọn ó ṣe òun rò kúrò ah ń sọ pé kópọ̀ ní ò dáa mo máa bẹ́lẹ̀ lórí kọ́mọ́ pọ̀ wọn àwọn sàmásìkàlù báyìí so lèmi tó wà báyìí náà èmi náà ń lò ó èyí ń sèmi náà àmọ́ tẹ̀lébí wọ́n ń pọ̀ débi pé wọ́n máa fi pokùnso ẹ̀ yóò sọ fún pé lọ pokùnso lọ kó kàǹkà jáàmù kọ́kọ́ lẹ́nu gbé sódà jẹ bẹ́ẹ̀ látòrí bíríjì tí bá ń lo okú bá nìkan ló tó fóògùn sí tẹ́nìkan bẹ tí yìí rò ó sọ ń tàn àtàbà wọn ní kan lọ́ba yìí kẹ́ wọn wọn ní tó bá ní òórínú èkejì rẹ èkejì náà sọ pé èmi náà òórínú tiẹ̀ náà àjọrínú ara wa náà ni ìtàbájọ́ ń sí ìtàrí náà jẹ́jẹ́ ọgbọ́ bó ti jẹ́ nìyẹn náà. kọ́lá tààlà. ọlọ́wọ́ a sọ fún wa pé بشان المنافقين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا Ọlọ́run tó pa bọ̀náfìkì gbé ìbẹ nínú ọkàn yìí, ìbẹ lọ́kàn wọn. Àìsàn bẹ nínú ọkàn àwọn mọ̀náfìkì, kí láìsàn wọ́n wà jẹ́ jàmá? Nìfàkù ni ọjẹ́. Ọlọ́run wá ní... Fazadahumullahu maradan àìsàn bẹnu ọkàn wọn wọn àdẹ̀ sí iṣẹ́ bí ó ṣe kú ṣe tí a ń ṣe náà ní ìsinmi pé àìsàn ọkàn àti ogun ẹ̀ ẹgbọ́ ogun ẹ̀ ọmọ lè jáde ni ogun ẹ̀ náà ni ọmọ lè jáde ni ọlọ́ni àwọn èèyàn tí ń bẹ lọ́kàn wọn tí wọn ò sì gbìyànjú àti ilé tí wọ́n fi ń ṣiṣẹ́ ṣe ọlọ́run lòun wá tó kàn mọ́ fún wọn. wàláhùn àdàbùn àlìmọ́ bímọ kánú ẹ̀ wọ́n ń pe ọ̀rọ̀ ọlọ́run nírọ́ nìgbò lè rí bẹ́ẹ̀ ẹ wá gbọ́ tí àwọn tí wọ́n ń pe àyà ọlọ́run nírọ́ lásìkò ànábì láyà dé fún yìí o káà náà kéèsà lásìkò tiwa náà o àyà kankan ò ní dé mọ́ èyí tí ó lè ló ti dé yìí gbogbo ẹ̀ ló ti jọ dé pọ̀ yìí ló ti jọ dé pọ̀ ń àyà ọlọ́run nínú Quran ẹ má jẹ́ àpè ńlọ àyà ọlọ́run nínú àdìsọ yìí ẹ má jẹ́ àpè ńlọ tán wà lẹ́tọ̀ sí ntọ́lọ́ sọ yìí àyà ọlọ́run lára ọ̀rẹ́ rẹ mọ̀pẹ̀rọ̀ o àyà ọlọ́run lára ọ̀yàwó rẹ mọ̀pẹ̀rọ̀ o àyà ọlọ́run lára ọmọ rẹ mọ̀pẹ̀rọ̀ o àyà ọlọ́run lára ọmọ kéwù rẹ àfà mọ̀pẹ̀rọ̀ o àyà ọlọ́run lára àfà rẹ ọmọ kéwù mọ̀pẹ̀rọ̀ o ẹni sẹ́bí mọ̀pẹ̀rọ̀ o bọ́ máa gbé àyà ọlọ́run ni ọwọ́ àmì ọlọ́run ni inde ọ̀nfẹ́ lọ ọlọ́kọ̀ nǹkan ọ̀gọ̀gbọ́n débẹ̀ má pè ní rọ kámbà lẹ́tọ̀ sí yàyí gbàfọ́ nítòsí. bóyá ṣe yẹn. summa qala ta'ala. لئن لم ينتهي المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك بهم ثم ثم لا يجاورونك فيها إلا قليلا الله أكبر كبير أنا لا هاي هم بيابي بẹ́ẹ̀ni o ẹ̀há olóyin abẹ́gbẹ́ra olóyin lọ ẹ̀há yìí ọkọ ha ìyàwó náà ha ẹ̀mọ̀ sí ìyàwó ha ọkọ ha bẹ́ẹ̀ni ìyálé náà tún ti múra báyìí wọ́n ti múra o ah, ẹ̀yin tẹ́ ti lọ lé lánàá tẹ́yìn ojú òṣojú yín fíìmù míì tó ṣẹlẹ̀ ìmíì tó ṣẹlẹ̀ lẹ́yìn lánàá yẹ àwọn kan táwa gbó àárín tó ṣẹlẹ̀ lánàá odidi wáàsí mi lọ́tọ̀ ni odidi wáàsí mi lọ́tọ̀ ń tàná ah. lẹ́yìn tá a parí tán ah. iná tó wá yẹ kí tàbá kà lánàá ayà tó wá bóde yìí ayà yìí jáde lórí ọ̀rọ̀ ẹ̀há ni ọlọ́nìlà yìí lámúyàtẹ̀ ìlmùnàfikún ìmọ̀ tọ́lọ̀ ń ka tọ́lọ̀ ń ka ayẹ̀ ẹ̀há tán ọ̀rọ̀ yìí pé tí àwọn mùnàfikí ọba jáwọ́ jama tí wọ́n bá dáwọ́ lórí ọ̀rọ̀ ìjáb walladhina fi qulubihim maradun àtàwọn tí àrùn àrùnkárùn ní fap tí ń bẹ lọ́kàn wọn ẹnìkan ò ní máa gbógun tẹ̀ ha kọ́mọ́jẹ́ mùnáfìkì <laughs> ó ṣe ní ṣiṣẹ́ tọ́ bí obìnrin ó ṣe bójú bóbìnrin ó ṣe bójú tẹ́kọ̀ náà ní fìtínà tí a máa kọ́ obìnrin lẹ̀ ń sìn tí a máa kọ́ obìnrin lẹ̀ tí ọkùnrin ò rí ojú obìnrin olóbìnrin mọ́ tí àdáwò nàìjíríà bá jẹ́ 100 95 ti lọ 95 ti lọ ó lè òní ìjà mọ́ ìtí jẹ́ wọ́n jáde náà ni pé ojú obìnrin náà lórí tó fẹ́ fáìn níwájú obìnrin olóbìnrin tó fẹ́ náwó obú fún nífi wọ́wọ́ obú. bàbá kan máa ṣe déédéé ń tí bá ń bẹ́ ń kàkọ́ wa ní ìsìn ní gbogbo kọ́kọ́ padà sípò ní ìsìn ni àdáwò kí àdáwò máa wọ̀lú kí fìtínà máa bẹ́ sílùú kíkú máa pọ̀ yọkà kánsù ni tó pé ìtí ń fa àdánwò yìí akàlà náà ń gbàtà ń sọ̀rọ̀ ìbóòdì obìnrin ní fa ọ̀pọ̀lọpọ̀ yìí kẹ́nìkan máa wá bí yóò ṣe máa tó والذين في قلوبهم مرض والمرجفون في المدينة àwọn amúríjìfúnà náà tí wọ́n bá jáwọ́ àwọn onímúríjìfù àwọn tí ń ṣiṣẹ́ ìrìjá àwọn tí ń gbé ìrókì ayé ìróbú nípa ẹ̀sìn ìròyìn tí rédíò tí ò ní antenna tí a máa rí bà jẹ́ àwọn ẹlẹ́sìn bóyá àfà bóyá ẹlẹ́à wọ́n dẹ̀ sọ fún yín ní gbangba ọ̀sán yìí bẹ́ èyí tó mi rí tó ṣẹlẹ̀ sí nkí àmì tí ẹni náà ń fi ẹnu ẹ̀gán kan àwọn ẹlẹ́à àtàwọn àfà mo fi ọba tó ní ẹ̀mí mi búra fún yín ẹ̀yìn rẹ̀ ọ̀dá fóńtọ̀ ń o ọ̀rá rẹ̀ kú ni o ibi tí gbé ń fi ẹnu àbùkù kan ẹ̀sìn ìṣòro ló lè pò ń bẹ̀ ìbànújẹ́ ló lè pò ń bẹ̀ tí ń jẹ́ táyà ọlọ́run jẹ́rìí pé súnmọ̀ láyú gáwìrú náà àwọn ẹlẹ́sì ti ń ṣe yẹ̀yẹ́ ọ̀padà fi wọ́n síbẹ̀ ni o wá sálóko ó wá padà sóko ó wá lọ rárí kú lóko ó wá lọ tán sínú ntí Islam la ilaha illallah péjì èyí sí sọ pé àṣẹ díẹ̀ nìyàtọ̀ jẹ láyé torí ó kú sínú kìtẹ̀ nìní ah. ó O mà ní kan yìí ó ń fi ẹnu àbùkù kan mo ń fi lè kìlọ̀ fún gbogbo wa yí pé ọlọ́run ní ìsàwà bẹ́ẹ̀. àmín. ìmí ọ̀sọ́ pé lẹ́sìn ò lè ṣe tó kù díẹ̀ káàtó lójú rẹ o àmọ́ mọ̀ wípé gbẹnu ẹ lọ ni o má bu má fẹ̀sìn tí ń ṣe bú o tó bá sì ọ́ fi ń tọ́jọ́ dà yín pọ̀ tí dìjà bú àmọ́ gbọ́dọ̀ fẹ̀sìn bú pé ẹ̀lúgbọ́n rẹ̀ àrùn ìyà tí ń dá kiri Ah, ó ti kọ gbábò wáyà aláǹgbà orí kìíní kan nìyẹn o hmm. aláǹgbà orí kìíní kan nù hmm. lọ́dọ̀ ayé ò bàbá sí máa ń sọ̀rọ̀. Hmm. ṣé èèyàn lè wọṣọ àmì sọ́rùn àbáṣọ ọlọ́pàá ló bá sẹ̀hún títì kó bùbájú ẹ. Ah. kọ́nà nàìjíríà kọ́gbà nàìjíríà létí ìyà tó ń di ọjẹ <laughs> ọlọ́pàá kí ọ̀nà máa o iláyàṣára lè fi sẹ̀mí wárí bẹ́ẹ̀ ẹni tó gbé ẹ̀sìn ọlọ́run lọ́wọ́ ẹ má fi ẹ má kọ lọ́lọ́run lára ẹ̀ ọlọ́run wá ní àwọn tí máa ń sọ kálakàlá nípa ẹ̀sìn ìlérí tó lọ́run wá sọ ni pé lánàgá lánàkìrì yá náka bì í ọlọ́run ní fi ànábì borí wọn ń fi yọ borí wọn ń tẹ̀ wọ́n rí ń fi ọ́ tẹ̀ wọ́n rí gan túmọ̀ ẹ̀ ń ọ́ tẹ̀ wọ́n rí ń àwọn rí nítorí rẹ̀ ń wọ́n rí fún ọ. thumma la yujawirunaka fiha illa qalila. wọ́n wá níbọ̀ gbé àdúgbò pẹ́ ń ṣe bẹ́ẹ̀ ìkànnàsọ́lẹ̀ kan yóò sálọ kan yìí ni súnà ní gbógun tì o ẹlẹ́yà ní gbógun tì o Kini kan gbógun tì ní o ẹ bá ní nǹkan lọ́wọ́ wọn ẹ ti béèrè ẹ̀ torí yọ sálọ ẹ̀ ní rí mọ́ o ní bàbá ìmáàmù lọ bá kan lẹ́kọ̀ọ́ lọ́dún kan bí ọdún mélòó sẹ́yìn ẹrú ọlọ́run ra ilẹ̀ fún wa bí ká bí kọ́lé kí ó sèkò tó ń fẹ́ bílé kí ó sì wà bàdàn kó dẹ̀ wà lẹ́kọ̀ọ́ náà ó sì fún wa kì í sẹ́ ẹ̀dẹ́sowó díẹ̀ ó lé owó tó fura yìí tàkọ́kọ́ lé ní 3 ni bàbá kan báyìí ń jẹ pẹ́pẹ́ wá ló ní bàbá tí ó lò ní oúnlẹ̀ ẹ̀yìn àbẹ́ wáyé tó yípo lẹ̀ wa wọ́n ah, bá kí sí wa bàbá ẹjẹ́ e lọ kìlọ̀ fún ọkùnrin tàbádé kò wọ́n bá gbọ́ bá wa bàbá ẹni ẹwò gẹ́gẹ́ ẹni ẹwò ọlọ́run àwọn ẹ̀yìn ní dáwọ́jọ fún aláàfáà ní wàǹbò láti rí 3 million tí a o ẹ̀yìn náà máa yẹ tẹ́yẹ tà fún a o so ẹ má dé bẹ́ẹ̀ o má fọ ẹ má tà ń bá ẹ o bí gbogbo ìyá pé ìbá ní sọ ara ẹ̀ fún wa pé pàṣẹ ah, wò yí o òun ah, kọjá bẹ́yẹn o gbogbo àṣàrùdí ní èkó wọ́n dá ma o oníṣẹ́ máa nú wọn láti fún o I love that èyí ká o mm. n kò sáà ti lẹ́tà ẹ̀ ń gbèjẹ́ pé àwọn àdìbá wọn afá àgbé ni àdìbá gbé ti ń sọ ni pé èmi náà wá tẹ̀jà wọn mo ní bàbá ṣe yí mo fẹ́ràn yín láti wá sí ìtàsí yìí ò sẹ́gbàtì pé àti Ìbàdàn láti wá ìwà àti kẹkẹ lẹ́kọ̀ọ́ torí ọ̀rọ̀ ìmúfi wá o ìkìlọ̀ gan ni o sẹ́rí tí bá ṣe pé abádìpẹ́ ẹjẹ́ mẹ́ta lè kìlọ̀ fún àáfò ń tì ilẹ̀ ní kó tà rẹ̀ wo àìmáàgbẹ̀ kìíní kan oná ti ẹ̀sẹ̀ pé ẹwà dá sí afẹ́kọ́lé kí o ní ẹ̀yìn ẹ̀ dá sí àwọn dá sí èyí nígbà láti ṣe pé lọ́bàlọ́bà yìí ẹ máa sọ náà ẹ̀fìn ìdá náà sẹ́rí ni ọba rò pé àwọn afọ àkàntí kan wà ń gbọ́ ọlọ́run ọba ni mú ọlọ́mọ ọmọ bí títóbi ọlọ́njàmá bàbá olùtọ́lá lónílẹ̀ olùtọ́lá kan náà tẹ́ máa gbọ́n lónílẹ̀ tàwí lẹ́kọ̀ọ́ tààrà lọ́wọ́ rẹ̀ ńgbọ́ lọ́ba ni mú bàbá olùtọ́lá wọn ní akẹ́kọ̀ọ́ ni ọlọ́kẹ̀kọ̀ wọn kẹ̀kọ̀ọ́ ọmọ bàbá olùtọ́lá ti ń bẹ ní ìsìn ni o tẹ́lẹ̀ mọ̀ olùkú bàbá olùtọ́lá ti kú ń táyà jọ ṣùgbọ́n ọmọ rẹ̀ tí òun náà ti lọ́dún tó lánàá ìsìn náà àwọn ti di bàbá lò náà wọn lọ́gà pé ni pé lẹ́mọ́já máa bọ̀ bí n láàárọ̀ yìí òun sì múra ẹ máa gbọ́ ara lẹ̀ ara ilẹ̀ yẹn ní two million wọ́n sì gba one point five million lọ́wọ́ wa o àwọn bàbá yìí o àjẹmọ́nù tiwọn o. lè pé 3.5 million tààrà lẹ o wọn bò ń lẹ̀ ra lẹ wọn àmọ̀pàá ń ra lẹ o tún wá fẹ́ yìí tà bẹ́ẹ̀ 7 million tọ́dọ̀rọ̀ nìyẹn wọ́n wá níbi títì tí bàbá kọ fáwa pé ìsìtì yẹn kò jẹ níwò eh. àná wọn bá ní àná bá ní o wọn á lọ fà létí ọ̀rọ̀ sápọ̀ ń bẹ̀ kí n má fi Ini bàbá wọn ní bàbá bá pè ń jọ yẹn nítorí o bí ó ṣe wá ń dé inú ọgbà bàbá wọn ní bàbá wa ń wẹ̀ lọ́wọ́ ẹnìkan wá sáré báyìí pé alàgbà bàbá ní ẹwà àbí ẹ̀yẹ̀ ti dé sáìtì là ń lọ o sáìtì ní ń gbé yín lọ o ẹ sì ń pòun sáìtì lẹ́ lọ́ọ́ alágbọ̀nlẹ̀ ń lọ yẹ. èsè alágbọ̀n street. ó sì mọ ẹni tí wọ́n ń sọ nítòótọ́ pé ẹ ń lọ ni o. wọ́n lọ wọ́n lọ wọ́n ti wá lọ dambaru ilẹ̀ míì ilẹ̀ míì tí wọ́n dambaru tẹ́lẹ̀ làṣírí ẹ̀ wá tú mọ̀ fẹ́ gbẹ́nu lé pọ́ǹsì tiwa ìyẹn wá yọ jú sẹ́rí pòtòpò níbẹ̀ ọmọ tọdún méjì ní ìsìn bàbá tó pò lọ́gbà bàbá òun náà kọ́ sórí ilẹ̀ yẹn o òun náà kọ́ sílẹ̀ o ń pòtò pò ń bẹ̀ látọdún méjì yẹn wọ́n ègbú wẹ́lì sí ó sájà pátápátá yányá àwa tó ti wá ara lẹ̀kùn ilẹ̀ yẹn ń bẹ̀ lẹ́yìn tí ẹ̀ a sọ fún ọsẹ bọ́rọ̀ ẹnu lásán là ń sọ mm. gẹ́gẹ́ lẹ́rú ọlọ́run pé ohun tó ń fẹ́ sí fáwọn ọlọ́run nìyẹn yẹ́yẹ́ yakúdókò ń bó dẹ́rọ ti tamọ́mọ̀ tí ṣùgbọ́n fúnra ẹ̀ ló sì wàá bá mi ni bàbá ẹ̀ nílé kí ó lẹ́kọ̀ọ́ mú ní òsì tó burú ọwọ́ ní kì í ṣe lè kí ó lásán àti létà àfà tí ọmọ kọyàn ń bẹ̀ òun ra rẹ̀ ṣíralẹ̀ sí ọ̀nà abẹ́kúta tó ti dè kóòrùn náà onírara nírara ibi tó ń èyí tá a rà kán ìta sanwó láìpẹ́ yìí seven million naira lára kọ́ máa ń nanú ẹ̀mú ẹ̀ lọ́wọ́ ọ̀nbẹ ní múra báyìí ọlọ́mà sọ láyọ̀ àná ọlọ́mà jó láyọ̀ kí la fi yà síbẹ̀ ni pé ọlọ́run ṣe máa mú mùnáfìkì kò ṣe máa mú ọ̀tá rẹ̀ láàmú hàn so kula kwanja ka walina arifa mada tiyaji kulubi libashar min ilaji wa shifa fa anzala Allahu alkitaba li agradi muhimma فذكر منها أنه شفاء لما في الصدور وشفاء للمؤمنين قلبا ما على àti òpin ah, ọkàn ẹ̀dá bó ṣe nídi ìtọ́jú àti ìwòsàn ẹ̀mí ọkàn sí kalẹ̀ máa ọlọ́run wá sọ kalẹ̀ fún anú tíra rẹ̀ ó wá sọ àwọn nǹkan kankanlẹ̀ fún anú tíra rẹ̀ àwọn agrod àwọn tá a need tó ṣe pàtàkì pàtàkì inú ẹ̀ ló wá gbé sọ fún ayé pé kùránì tẹ̀ ń wọ̀ yìí o ó jẹ́ ìwòsàn fún ọkàn ó sì jẹ́ ìwòsàn fún múmìnì àṣé inú tá a need tó jẹ́ ọ̀gá jù ìwòsàn ọkàn wà lákọ̀ọ́kọ́ ẹni ọkàn ìbá gbádùn gbogbo ayé yòókù ọmọ ṣẹ́tù ẹni ọkàn ẹ̀ bá ti di pé ń ṣe wàhálà wàhálà ti dé jàmá ibẹ̀ ni wàhálà ti sẹ́yọ bọ́ọ̀dẹ̀ fẹ́ lọ náà ibẹ̀ ni ti kọ́ lọ téèyàn bá ní problem tí ò lè sùn tí ò lè wo táyẹ̀ sàn já tí wọ́n bá ṣàdúà bó náà lọ ṣàdúà àpẹẹrẹ tí ó fi mọ̀ pé àdúà ń gbà ní pé ọkàn rẹ̀ kọ́kọ́ balẹ̀ àní ah, ọkàn ń lè balẹ̀ ọkàn dẹ̀ balẹ̀ báyìí ara ó balẹ̀ òde náà ó balẹ̀ kọlọ̀bàlì jọlá kó má pa wá láyà. àmín. ọlọ́run sọ báyìí nípa nìyí pé. qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin. ọlọ́run ni mo sọ̀kalẹ̀ náà alukur'ani yìí nǹkan jẹ́ ìwòsàn àti ìkẹ́ fún mọ́mìnì. wala yazidu zalimina illa khasara. ibi kan wá wà náà rèé o ṣùgbọ́n alábòsí èèyàn dípò ohun tí kùránì ń ṣe fáwa ẹrú ọlọ́run tí ń fi alọ́kàn balẹ̀ tí sì ń jẹ́wọ́ sàn yìí dípò yẹn lọ́dọ̀ alábòsí òfò máa jẹ́ jama òfò ní máa jẹ́ kò ní yà ń lẹ́nu tó bá ní kí mùsùlùmí òdodo tẹ́wọ́ bí a fẹ́ ṣàdúrà fún àmọ́ tí a fi ka útúbà àdúrà wá jẹ́ tàbátì yàdá ní àfáìtẹ́wọ́ afẹ́ afẹ́ ṣe àdúrà fún yín tàbí sọ́rọ̀tìlì fi ìpé bismillahir rahmanir rahim alam tara kayfa fara buka sàgbẹ́fẹ́ káwọ́ kò ní fi àpẹẹsẹ jẹ́ àdúrà lẹ́ pé yàmá wallahi àdúrà ni máa sàmì tábàtì yádà wallahi àdúrà ni fún wọ́ọ̀ ìkọ́nìkà mùsùlùmá ìkọ́nìkà àdìlà afọ́ akẹ́kọ̀ọ́ lọ́mọ ní sàánú wọn ní ọdún kan tó ti pẹ́ wọ́n ní àwọn ó fi àwọn ó fi mọ̀kan hàn wá àbẹ̀ ní ọmọ tí wọ́n máa fún ní pé lọ hàn yìí dánwò dánwò dánwò torí nígbà náà <laughs> àdúgbọ́dọ̀ lọ́hùn. alhamdulillah èyí bá gbaṣẹ́ ọkọ̀ yẹ̀wò náà ni bágbẹ̀ yìí lájírí dúpẹ́ tí ẹnu náà sọrí fún gbàdágà lẹ́kọ̀ọ́dúnmọ́ lọ́gbíṣẹ́ àwọn ni àwọn fi wọ́n náà só hàn wá hmm. wọ́n náà fẹ́ fún anímù ìbà kan pé ọjà kan ọ̀tà ẹ̀yìn ẹsẹ́ fún wọn ẹ mà pé nǹkan kan bẹ́ẹ̀ nǹkan ìjẹ́mù ìbà ah. ẹnìkan fẹ́ fẹ́yàwó obìnrin yẹn wá ń ṣe kọ́ndíkọ́ndí sí i ẹ á fẹ́ kó bìnrin kan yẹ́ kó ní ọmọ abẹ padà ẹ̀yìn sí wò wọ́n sáré yẹn fún alọ́ ilẹ̀kùn ǹjẹ́ kí ni ọ̀ndà wọ́n bá ní tàbátì àdá ni. káàkà ah. <laughs> tí èsì fẹ́ra kú lélẹ̀ yìí. tàbátì àdá ti jẹ́ wọ́n ní ní o. Ah, ah, nínú tá à ń sọ yìí. bọ́lọ̀ ń fẹ́ gbẹ pé ọlọ́run máa bẹ pẹ̀lú ẹrú pẹ̀lú bí wọ́n ṣe máa nínú àkídà ọ̀ṣìṣẹ́ òṣìṣẹ́ ẹ̀yìn ọgbẹ́kọ̀ kan ọlọ́ ẹ̀yìn kìíní kan nǹkan tí ọ̀kan jẹ́ ká lè lọ bẹ̀yẹn mọ́ ni pé àwọn tó jẹ́ aláya yẹ ọlọ́run ti ṣe torí tàbátì àdàlẹ́ hàn ẹ wàá pò mọ́sẹ̀ wọ́n àlọ́ fọ́sẹ̀ yẹ ah, ìná ń kàlẹ́ fún wa o <laughs> torí ọlọ́run ti fi súná pààrọ̀ rẹ̀ ẹ̀ẹ́ eh, ah, ẹ̀sìn bàbá jàre ọkùn kankan o àti nkankan àti nkankan eh. àti nkankan ó rí gàrí àtàwọn ọkọ̀ kí mẹ́sọ̀ débẹ̀ ní wípé sífáàwùn kùránì jẹ́ ń tó òótọ́ Allahu Akbar tí kùránì bá ń sọ ọ̀rọ̀ tó lé tó bá lé tó ń jẹ́ pé kì í fún múmìnì ah, ìkẹ́nifá wà ìkẹ́nifá àmọ́ ṣe ìsáájà ni a máa ń fẹ́ gbọ́ àbí àti alámọ̀sára ah, ah, ah. àti náà tẹ̀ náà kí káfìrí tẹ́wọ́ káfẹ́ iná àtẹ̀ náà káríkà òsára iná ọmọ ọmọ ni pé n ta kélé lẹ̀yẹ ó tún tàmọ́nà tò ní lọ ẹ̀bọ̀jú gbogbo orí náà tẹ́lá ni wọ́n ké ọlọ́rin ògbọ́mọ́nù nínú sáà ni àkàtí bẹ́ẹ̀ mẹ́ǹkọ́ sẹ́rí àwa kan tẹ́ pé ibi àgbà kọjá lọ níbẹ̀rẹ̀ ayé wa ẹni tẹ̀kì tí bùwá yẹ̀ síláàbù àwọn tó máa ń gbọ́ àwọn àyà yìí yé ju ẹyin tẹ́ ẹ̀fẹ̀ kan gbabẹ̀ lọ. bàbá bàbá ìmọ̀ lògbọ́ bà tàbá tàbá tàbá tàn rí àwọn kankan kan gbà yẹn ah bàbá ní nǹkan bẹ́ẹ̀ gbà ọlọ́run nǹkan bẹ́ẹ̀ gbà ọlọ́run àwọn kankan bẹ tí ń fi eré ìtòrinlẹ̀ sọ́dọ̀ tèèyàn gangan pé rámà ní kùránì jẹ́ tòótọ́ fún ìgbàgbọ́ òdodo ìyà ló ti jẹ́ fún káfìrí hmm. ní ọdún kan àfáàkà àti àwọn kan ń jà sí nǹkan kankan ó wá jẹ́ ilé ilé ni a ń jà sí ó àwọn lọ ọ̀rọ̀ tí wà ń àwọn àfáà yìí wọ́n ń ṣàdúà

àdúrà wa náà lẹ̀ ń ṣe jama àwọn àfà tí wọ́n ń bẹ lọ́hùn tó rí àrúdò òdodo ayánsẹ́kù ń bẹ àwọn tí tí yẹ àrọmọdọ́mọ tán bẹ la ilaha illallah ana dẹ́sà dùwà mọ́ra ìlàwọ̀ èèyàn fẹ́ lọ wọ́n fẹ́ máa lọ ọ̀dọ̀ àwọn àfà àfihàn bá ń bẹ lọ́hùn àǹdá fàtẹ́ pé wọn ò ní sóògùn fún wọn ní fi lọ lé babaláwo ní fi lọ lé oníṣègùn ó mọ̀ pé tó ń gbé lọ́wọ́ ọlọ́run ní dáhùn rú ẹ̀ ìfẹ́ bá yẹ yẹ lẹ́ni jẹ́ afásùn náà kò ní dá ọlọ́run ó náà sì mọ̀ ọlọ́run ní gbà yẹn ọlọ́run ni àwọn àfọwọ́bà bẹ̀ èsù ló lọ́ba ọ̀nà mọ̀ pé tó ń fẹ́ ṣe o ẹ̀yàn fẹ́ jí owó lọ́wọ́ wọn ní kọ́lọ́run fún láì kó ń fi jì ọlọ́run sì ń wò ìsalábòsí ó náà mọ̀bí tí ó lọ àmọ́ gbogbo bí ẹ bá tí wọ́n bá lọ ẹ̀yìn rẹ̀ ò dá náà ni òfin wọn bàbá ọbẹ̀ ìjọba dẹ̀ ti ń ṣe é bọ̀ o lè máa rí ṣe ìjọba pàdé ẹni bí ẹni ọ́sàsì tọ́njọ́ náà ẹ̀sùn wájú àfà. Qala ta'ala qad ja'atkum maw'izatun min rabbikum wa shifa'un lima fi sudur wa hudan wa rahmatun lil mu'minin. ọlọ́run sọ nù wá ní ìpè tí wàá bá yín o ìkìlọ̀ ńlá látọ̀dọ̀ náà yín àti àwòsàn fún ọkàn àti ìmọ̀nà àti ìkẹ́ fún gbogbo mùmínì tó bá rí bẹ́ẹ̀. wàlámà kẹ́ẹ̀nà mọ́rọ̀ dùlìbádán kìláfà sí àti ìwà ìlàjìhì fọkọ̀dì yá àrùdùlì adúwín min àdọ́ ìlì jẹ́sàd tààbùn wà mọ́rọ̀dìn àwùlẹ̀ ajiz àwùlẹ̀ huma àwùlẹ̀ àrọ́rọ́ àwùsídá àwùnáwìhá فكل هذا خلاف الطبيعة والغريزة التي فطر الله تعالى عليها wọ́n ní bọ̀ rí báyìí pé ara tí ọmọnìyàn ní ti bá ń ṣàìsàn ní ìdàkejì àlàáfíà rẹ̀ kọlọ̀bàdìgọ́lá kó mọ́jì ká ṣàìsàn àmìnà àlàáfíà ló ń lé lára wa àlejò láìsàn gbogbo ẹni tí àlejò àìsàn bẹ lára ẹnu wa àbí lára èèyàn wa bá ní mo pò ń bẹ̀. àmín. àwọ́tẹ́pọ̀ ń lé ní bẹ́ẹ̀nbẹ́ mọ́fà àlejò rọ́pò rẹ̀ láíláí. àmín. mú ẹ pé àlejò ní àìsàn yìí ó ń lé ní àlàáfíà àti wípé oríkìíkì ara inú tí máa ń sẹ́rí sí láìsàn ìní wàhálà àìsàn míì kíkà rẹ̀ ara gbígbóná ibà karama gbóná orí fífọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí ló yàtọ̀ sí tọ́lọ ń dá sínú ara tọ́lọ ń dára mọ́ tọ́lọ ń dá àlàáfíà mara bọ̀ tí kan bá ti sẹ́rí sí wàhálà dé. kàdálì kàlíkọ́lì يعرض عليه خلاف صحته وطبيعته التي طبعه الله عليها بين لوكنا تايسا ما سريسو نا àìsàn tiẹ̀ náà ni ìdàkejì ntọ́lọ́ ń dá mọ́ ọkàn ntọ́lọ́ ń dá mọ́ ọkàn náà ni dáadáa mímọ́ lọ́lọ́ ń dá ọkàn mọ́. fa pé bá ti bẹ̀rẹ̀ àìsàn ó pò níbi tọ́lọ́ ń dá mọ́ nìyẹn. fa inna asila khilikọ́tìhì antumina bi arikani imani sit ثم إخلاص العمل لله تعالى ومنه التصديق والانقياد والإكرار له تعالى wọ́n bẹ́ẹ̀ ìpìlẹ̀ ń tọ́lọ̀ ń dá sí ọkàn gbogbo ẹ̀dá ìpìlẹ̀ tó lálàáfíà ti ń bẹ ń ọkàn gbogbo ọkàn níbẹ̀rẹ̀ lọ́gbọ́dọ̀ lọ́yẹ kó gba ìmánù lẹ́ẹ̀kọ́ gbà wọlé mẹ́fẹ́ fani hmm. ẹ̀ka ìmánì mẹ́fà yẹn gbogbo ọkàn tí kì bá ṣe pé àìsàn bá débẹ̀ ló yẹ kó gbà wọlé lẹ́yìn náà kó sì máa ṣàfọmọṣẹ́ fọlọ́hún ara àdámọ́ ọkàn nìyẹn gbogbo ntọ́lọ́ ń sì mú wá kọ́lọ́ kọ́ gbàgbọ́ kó sì gba fífà fún kó sì yọ orílẹ̀ sínú ọkàn rẹ̀. summa mahabbatullahi wa khawfihi wa raja'i minhu wal inabatu ilayhi wa tawakkulu alayhi wa sabru ala ma amara Allahu bi. tó sì nífẹ̀ẹ́ ọlọ́run dọ́kàdọ́kà èyí ò sí ní nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run tó ṣáájú tó ṣe fún wa fún wa yìí ó yẹ ká nífẹ̀ẹ́ rẹ̀ n ti bẹ́ ń pilẹ̀ nìyẹn kó sì máa páyà ọlọ́run pa pé kò yẹ kó ń sẹ̀ ẹ́ kó sì máa nítẹ̀ máa sọ́dọ̀ rẹ̀ yìí pé àà ọlọ́run tèmi náà ó dáa bákan náà kó sì ṣe ń tó kù díẹ̀ káàtó kíá kó yà padà sọ́dọ̀ ọlọ́run ìná bàtú ilé yìí pé à ọlọ́run má bínú má bínú má bínú má bínú o bọ́mọ sí máa bẹ bàbá rẹ̀ àti yá rẹ̀ nítorí kó oúnjẹ má bàa dúró kí sùkúrú má bàa dúró kílé ẹ̀kọ́ rẹ̀ tí ló bá dúró so ẹ̀mọ́ bínú bàbá ọmọ mi lágídí ṣùgbọ́n bàbá di pé ah, ìyá ebi ọmọ náà yóò máa bẹ̀ àdámọ́ ẹ̀mí ni pé ọlọ́run ti ń tọ́jú wa kò yẹ ká ṣẹ̀ <clears throat> kò yẹ ká ṣẹ̀ bàbá dẹ̀ ṣẹ̀ káyìí ti wá foríjì lọ́dọ̀ rẹ̀ kálẹ̀ ṣe sùúrù lórí lọ́pàá láti fi ká ṣe sọ́fúrú aláàmàná àníhù bí tẹ́rìkì kálẹ̀ ṣe sùúrù náà rò pé ó dí a fi sílẹ̀ ó ní o ṣe ṣe sùúrù máa ṣe ó ní ọmọ ṣe ṣe sùúrù fi sílẹ̀. wàlìyẹ̀kínu fìlà wàlìkùṣù fi ibadatihi kulliha. kásì ní àmọ̀dájú lọ́kàn àmọ̀dájú lọ́kàn pé ah, ah, ọba mi yìí kò sí tí ò lè ṣe kò sí tọ́ba yìí ò lè ṣe ọba mi lè ṣe gbogbo nǹkan ká ní lẹ́mìí bẹ́ẹ̀ lẹ́yìn eléyìí ká sì ní bẹ̀rù rẹ̀ níbi ìbádà rẹ̀. fakullu amali min amali likulubi lati zakarinaha sola ulikulubi wa shifa uha. gbogbo àwọn iṣẹ́ tí a máa fi ọkàn ṣe tá a máa mẹ́nubà náà ní tún ọkàn ṣe ń sì ní àwòsàn rẹ̀. fa inna bidda marodun min amurodi likulubi. ìdàkejì ẹ̀ náà láìsàn tí máa ṣe ọkàn. fali imanu sọláhùhù. gbogbo tá a kà sí lókè yìí ní orúkú mẹ́rẹ̀ẹ̀rin imani ẹ̀mẹ́fẹ̀fà imani yìí tá a kàlẹ̀ rẹpẹtẹ yẹ ká dúró tọlọ́hún ká gba ìyún náà ní pé ọkàn gbádùn. wàmọ́rọ́dù jẹ́ pé òdìkejì bá ti ń bẹ inú ọkàn àti pé àìsàn dé nìyẹn. wàmọ́rọ́dù aṣíríkù. mọ́rọ́dù ọkàn náà ní ẹbọ aṣíríkù. mahabbatullahi sọláhùhù n ta fi wá mú ẹbọ kó lọ́kàn ogun tiẹ̀ ní pé ká fẹ́ràn ọlọ́run ẹ máa gbọ́ jàmá o wọ́n ti ń dáko àìsàn wọ́n ń dáko ogun rèé o ẹbọ ńlá àìsàn ọkàn láti máa ń fún wa lọ́pọ̀lọpọ̀ ọgbà yìí pé àníṣẹ́kù gba nǹkan míì ní alárànṣe fún ọ olùrànwọ́ fún ọ alátìlẹyìn fún ọ lórí kó orí ọ wọlé ẹbọ nù. E ẹlòmíì lọ gbàgbọ́ àbí nǹkan mi pé yóò mú láburú lọ fún ọ ẹbọ nìyẹn ẹbọ dìndìnrín ni pé ńgbà tí wọn tó forí kalẹ̀ fókùtà ti dìndìnrín lẹ́yìn àwọn tí wọn fẹ́ kan lájú gan òsè yẹ mọ́ wọn ò sì kúrò lórí ẹbọ àmọ́ àṣẹbọ yẹn mọ́ ọkàn gangan lẹbọ wà ẹni forí kalẹ̀ fókùtà ọkọ ti forí kalẹ̀ fún lọ́kànnà lè forí kalẹ̀ fún lára ogun tí a mọ ẹbọ pò lọ́kàn wọ́n fà fẹ́ràn ọlọ́run a ah. ah, ò ní fẹ́ràn ọlọ́run kò wá mọ ẹbọ mọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba yìí kò yẹ ká mú nǹkan mìíràn gbogbo nǹkan bá fẹ́ràn láyé láì fi nǹkan mìíràn sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀rí láì fi nǹkan mìíràn sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nígbà tó lọ́n pé káwọ ọkùnrin níyàwó ẹ̀ bá fẹ́ràn ìyàwó rẹ̀ yóò hà ní yóò sì ń tiẹ̀ nìkan yóò sì ń tiẹ̀ nìkan ni má fọkùn ọlọ́kùn gbogbo ọkọ̀ ajẹ́jẹ́ ò fẹ́ràn ìyàwó wọn ẹ̀ láìkì wọn tó ẹ̀ láìkì o ah, kò láìkì rárá wọ́n lò láìkì rárá ni o ó ní wọ́n tún bá àmọ́rọ́dù kúrò bí wọ́n ká èèyàn mà pé ó gbọmọgbọmọ ń bì kan ọwọ́ ara mẹ́ ń bẹ̀ wọ́n pé àdúgbò báyìí o ó di ọmọ mẹ́tàdínlọ́gbọ̀n tí wọ́n gbé lọ́mbẹ̀ o. lẹ́nu àárọ̀ sago méjìlá. ọmọ tó náà lọ́wọ́ kóra búrẹ́dì wà ń bẹ àbàkàrà. tọ ọmọ mi. Ah, ah, ọmọ àmà fẹ́ sọmọ yẹn nù nìyẹn. ọlọ Kilimanjaro nù. so ẹni tí ma fẹ́ràn iye fi kan mi sẹ́gbẹ̀ rẹ̀. wà á mọ̀rọ̀ dúró búkìdù lọ́ọ̀yì wà á dá múrí dọ́ bí kọ̀dọ́ yìí. àìsàn kan oníkéyàn máa bínú sọlọ́hún ẹni sísọ gbọ́dọ̀ ṣe ṣeun ọ̀dà ìbínú sọlọ́hún yẹn o tọ́rọ yóò bàjá o. Ah, ọlọ́run ti à ń sí òun báyìí káyé òun ọdẹ sí báwọn káyìndé òun kò sí báwọn ọwọ́ á sọ báyìí ìwọ ọlọ́run wọ́n sì lọ́pọ̀ bá dọ́gba ní ọ kò rọ́lọ́ ni o àìsàn ọkàn wa nìyẹn ìmọ̀ bínú sọ́lọ́run àìsàn ọkàn ni ìmọ̀ máa gbà yìí ìmọ̀ máa yọnu sí ìdájọ́ ọlọ́run àìsàn ọkàn ni. wa khawfu llahi bila gulowin sola'uhu. ká máa bẹ̀rù ọlọ́run níbẹ̀rù tí ò ní kọjá àlà ní ogun ẹ̀ wà mọ́rọ̀dùhù aláyẹ̀kọ́ fàlì ìsánù rọ́bàwù àìsàn ọkàn ni kí ọmọnìyàn má bẹ̀rù ọlọ́run ọba rẹ̀ wà mí sọlá ìlìkùlú bí alìyẹ̀kínú fìlá wà mọ́rọ̀dùhù alìyẹ̀s nínú péyàn wá fẹ́ tún ọkàn ṣe ni kéèyàn ní àmọ̀dájú pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ àìsàn ọkàn ni kéèyàn jákàn ó ní olè bọ́ sí mọ́ wọ́n ti kó nǹkan tán níjọba tó wá rí ọkàn jàmá yóò rí ara tí ó rí ọkàn ara ò ní ara ò ní síkì ọkàn ní rẹ̀ tara fi ń síkì tí èèyàn bá gbádùn nú ọkàn nǹkan ò ní sí lára àwọn onímọ̀ ìtọ́jú wọ́n wádìí wádìí wádìí wádìí wádìí wádìí wọ́n padà jáyé pé ẹ tọ́jú ọkàn náà kí ló fa ìmọ̀ gbéyàn sí yàn kan lápá ẹ má ti lọ́jọ́ orí lọ́sibítù ṣèfúpa rẹ̀ wọ́n fẹ́ mọ bí ọkàn rẹ̀ ṣe ń ṣiṣẹ́ náà ni ọkàn ní ń kọ̀ǹtró gbogbo ara wọ́n àgbéjìnkan sí yàn lápá ah bàbá ìfúnpa yín ti ń ga o tó pé ọkàn ní ń pọ́ǹbù ẹ̀jẹ̀ ọkàn nísì ń sẹ́ẹ̀jẹ̀ gbogbo nǹkan abájẹ pátá ní jíjẹ àbí mímu ní ń padà di ẹ̀jẹ̀ sí wa lára ṣùgbọ́n gbogbo rẹ̀ nǹkan lẹ́jẹ̀ rẹ̀ gbogbo nǹkan à ń jẹ kọ́dá bọ̀típẹ́pẹ́ ni ó papọ̀ sínú ọkàn ni ó máa wá sẹ́ èyí tó wá dáa jù lẹ́jẹ̀ nínú ń tá jẹ ọkàn ó gbà sọ́dọ̀ yóò dẹ̀ páàsì ẹ̀ síbi tó yẹ kó páàsì ẹ̀ lọ èyí tí bá dá yóò gbé lọ sílé inú ọ̀bítà ń jẹun sí inú ilé ìgbẹ́ adábàrà síbẹ̀ ìyàn bá tọ̀ jáde àtìgbẹ́ tí èèyàn bá jókòó tẹ́ má sàlàyé tẹ́ má fi lè fi hàn yàn bọ́mọ nìyẹn ṣe ń leave a wọn ní ṣe wá àfi fún yàn tí èdè ní ọlọ́run pé ara wa nìkan lọ́run ṣe rú báyìí sí bá ṣe jòkó yìí ń ṣiṣẹ́ wa wa wa wa ni ọkàn wa lọ̀gá gbogbo ẹ̀ tí ń kọ̀ntú rẹ̀ tí ń pín tí ń pín tí ń pín síbì lọ́báì lọ́báì má lọ́báì má lọ́báì ìjẹ́ èèyàn bá ti rí problem ọkàn báyìí mẹ́gbẹ́ tí àwọn kan pé àwọn kan wọ́n kú àtàtàkì pa wọ́n mọ́kàn ló síìsì ọkàn ló síìsì tí ó sọ sẹ́lẹ̀ èèyàn lọ nìyẹn kò sóògùn ẹ̀ bẹ́ẹ̀ náà àìsàn míì náà ẹ má jẹ́ ajá kan mọ́ asọ́lá náà tí o bá lè sọ pé à wọ́n ní nǹkan kan ṣẹlẹ̀ ìtumọ̀ rẹ̀ sí ni pé àgbẹ́kẹ̀lé tiẹ̀ ìní ẹ sọ pé ọpa fúkẹ́ òun àmọ́nú ẹ̀mí ẹ̀ lọ́n pé tèmi ọpa fúkẹ́ rárá lọ́bádán oore yẹn ti dúró fún ẹnìyẹn àmọ́kù bá ti sọkàn wa tí kí ní ó fi wà mẹ́ anábìwá sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam ṣùgbọ́n yakubu àwọn jẹ̀fẹ́ sọ alayhi salatu wassalam nabi yakubu alayhi salam wọ́n ibo wọ ọlọ́run àwọn ọmọ israẹli yakuba máa ọ yakuba rọba yakuba rọba yakuba rọba yakuba rọba yakuba ha kí ló dé gbogbo anabi ọlọ́run yòókù ah wọn lọ́lọ́run sọ fún anabi musa pé kò ah wọ́n sì máa Yakuba táwọn àgbà mi gbọ́ ọmọ rẹ̀ sọnù ààyè ọmọ rẹ̀ sọnù ọwọ́ wa kò lọ́dún kan ọdún méjì ọdún mẹ́ta ó fi di ntẹ́ ìdógójì ọdún tí ò rí mọ́ àbúrò títún wá fi ń títún fi á títún fi ń rẹ̀ ń gbẹ́ tí ní sẹ́rì sẹ́mì òun náà tún wá sọnù ní rúànà títà kọ́kọ́ gbà sọnù wọ́n wá fún Yakuba lábọ̀ yìí pé búníyàmì tó ṣiṣọ́ nù ó wọ́n ni hàn alihamdulilayi ẹ máa wọ ẹ máa bọ ẹ máa wọ rárá àwọn ẹ̀yin méjèèjì ẹ máa bọ ẹ máa bọ yusufu ti dé nìyí búníyàmì ti dé nìyí àmọ́ rẹ̀ níyà kí ní ìdọ̀lálù rẹ̀ yìí ètí ìkú rẹ̀ rẹ̀ yusufu wo a ní èèyàn sọ nù tuntun mọ́ wọ́n lè náà lórí tuntun ìbẹ́yà lọ́wọ́ jẹ́ wá rí o tó á ní yìí tipẹ́tipẹ́ ọlọ́wọ́n á ní ìwọ Musa nígbà mi tó bá hùn pé àníṣẹ́ ọmọ àwọn ọ̀sọ́nù ìkẹsọ̀nù ogójì ọdún méjèèjì ni ó dé ó wà fún mo lè ṣe bẹ́ẹ̀ kó nǹkan ẹ̀fún padà kó nǹkan ẹ̀fún padà máa pe o máa pe mọ́ nìyẹn o ìwọ ọ̀fẹ́ ìwọ ọ̀fẹ́ níyẹ̀ kínú pẹ̀lú ọlọ́run tiẹ̀ gbogbo tí gbogbo tí ń ṣe tọ́lọ̀ láti ṣe náà ni ìyìn bóyá ìjẹ òní ìmú lọ lédè ìyìn bóyá kìí kìí sí ọ̀dọ́ lọ́rùn rẹ̀ mà á ah, lọ́dọ́ lọ́ mà ní pinnu mú ẹ̀mí ẹ̀ pé mo ṣe tọ́tí ń ṣe báyìí so ti kúkú náà ni bọ́bá ti àákú gan ẹni torí ẹ̀ ṣe sọ́dọ̀ ẹ̀kọ́ ńlọ ni kí ẹ máa torí ọlọ́run kú sí ká torí ọlọ́run lóyún má fi kú tí wọ́n lọ́nà rẹ̀ ń lọ tọ́bọ̀ wá ṣe torí ẹ̀ ṣe sí òsì ní pa ọ́ sóòndọ́dọ̀ rẹ̀ náà ẹ̀sùn ojú àní. falkhulasatu fi hadha anna amrada alqulub dhunubuha wa dhunubul jawarih فإذا غفلنا عن إصلاح قلوبنا تراكمت عليها الذنوب القلبية والبدنية فأهلكتها قال صلى الله عليه وسلم إن العبد إذا أخطأ خطيئة نكتة في قلبه نكتة فإن هو نزى واستغفر وتاب سكلت فإن عاد زيد فيها وإن عاد زيد فيها حتى تعلو فيه فوران الذي ذكر الله تعالى في كتابه الكريم كلا بل, كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون ní àkótán àti ní ìkó ọ̀rọ̀ jọpọ̀ sọ wípé àrùn ọkàn tá ń sọ yìí àrùn ọkàn tá ń sọ yìí ẹ̀ṣẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ fẹ́yàn máa ń fọkàn dá ní òkúrò tó dẹ́ ń fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ ẹ̀mí ẹgbẹ́ òkúrò wá ó dẹ̀ fi rinlẹ̀ síbẹ̀ ẹ̀ṣẹ̀ kanu bákan náà ẹ̀ṣẹ̀ tá ń fi oríkìríkì ara dá oríkìríkì ara fi ń dẹ́ṣẹ̀ ìwòkúwò jítì ìwòkú orí tẹ́lẹ̀ lórí ẹ̀ sẹ́ẹ̀tì rẹ tẹlifíṣàn rẹ ìgbọ́kúgbọ́ inú rédíò rẹ àbí rédíò mi náà ó dẹ̀ ń gbọ́ inú ẹ̀dẹ̀ ń dùn ẹlòmíì kápẹ́ ẹ̀mí ẹ̀ nú ilé rẹ̀ tẹlifíṣàn rẹ̀ kò fi wòókù wọ̀ kò tiẹ̀ ẹlòmíì ò tiẹ̀ nílé kọ̀wá tí ìtẹ́jọ́ báwọn kì í tẹ́jọ́ ìyẹ́ àìnílé rẹ̀ lè jẹ́ pé ò lóun lọ hmm, ó sì jẹ́ pé ọmọ wò kò tí ìtumọ̀ sí pé ìmánì ni olùjọ tí tí a bá máa ń wò rí tẹ́lì tó bá dé títí tó lè gbójúpò tó lè gbójúpò mbẹ aba ọkọ̀ ọkọ̀ dá ọdún sílé epo ń lepo wọ́n dẹ̀ play chant gosi omo títí ó mọ́ títì ọ̀gá sọ́bọ̀ tí ń plẹ̀ sáàdì ni ọdẹ̀ ń fi káájó ọdẹ̀ ń mi sí afá ọdẹ̀ ní òní rédíò lé bádà ìbádà kọ́ra ajílé ohun bí àjẹrà rẹ̀ nìyẹ́ o ọdẹ̀ ó sì ń gbẹ́ ẹsẹ̀ ó sì ń gbẹ́ ẹsẹ̀ níborí níborí ó ti gbé sìdáni ti gbé wọ́n wò ó obì olóbìnrin tó sì gbáyà ní títì ìpájú ẹ̀dà mẹ́ àkọ́kọ́ ni a forí ẹ̀dì ọ̀ èkejì wàhálà ni wàhálà ni ibẹ̀ tí wọ́n lè rán wà sí ṣe ń bẹ̀ pé wàhálà mi wà wà wà wà wà ṣe bó ṣe wá rìn ìdá àà o náà wò ní ọkọ̀ bí ẹgbẹ́ kan ìfà ìdí àwò ní ìfà ìdí àwò ìmọ̀ faradẹ́sẹ̀ yìí àti ìmọ̀ fẹ́nu sọ̀sọ́kúsọ bí ọ̀rọ̀ èyí àti ìmọ̀ jẹjẹkújẹ ìmọ̀ ṣẹṣẹkúṣe táǹfàrà ṣe yìí gbogbo ẹ̀ ní ń jẹ́ àbàwọ́n lára ọkàn kọ́lẹ̀tà àdísì kan bẹ̀ tẹ́ka innal abda idha aqta khatiyatan anábì sàṣẹ́lá wọ́n yí pé tí ẹrú kan bá ṣe mistake kan nù ayé nukita fi qalbihi nukita wọ́n bá fi wọ́n bá fi kan dúdú kan sọ́kàn rẹ̀ dúdú kan wọ́n ra kan síbẹ̀ ìwọ̀n tí ọ̀dá wọ́n kan tó síbẹ̀ ó ṣe ń tí ọ̀sá dáa wọ́n kà tún sínú ọkàn rẹ̀. fẹ́ni uwa nẹ́sà wa stakfara wa taba sukilet. ẹni bá pẹ́ ah subhanallah kí n máa ṣe kí n máa ọlọ́fọ̀rí jẹ̀ mi má jẹ́ dákun da sànú mi wọ́n dẹ̀ bọ́ nọ́pọ̀ mẹ́. fẹ́ni ada zida fi ha. àmọ́ tí ẹni náà dípò kọ́ mú ti èyí tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kú ó tún tún mi ṣe ni wọ́n tún kàn mí síbẹ̀. wàyìn àádá zida fi ha. ó tún tún ṣe ó tún kàn mí síbẹ̀. hatta ta'luwa fi. tí gbogbo ọkàn ó fi ya di pé dúdú ó bò pátá. fọwọ́rọ́ọ̀nù lẹ́dí zakarallahu ta'ala. ó ní rọ́ọ̀nù tọrọ ń sọ fún anu kùránì wípé kẹ́là balẹ̀ rọ́ọ̀nà ala qulubihi. ma kanu yaksibu. ọlọ́ni tí wọ́n ń ṣe ńlọ́bì èdídí tó di ọkàn wọn. ẹnjẹ́ ọkàn bá dípa kò ní gbọ́n kankan mọ́ lórí bàyọ́ yóò yìn فكلما أذنب الإنسان كان على قلبه أثر هذا الإثم kí ẹrú mà ìgbèrú gbà tó ń bá ti ń dẹ́sẹ̀ ń jẹ́ dúdú sì ń jẹ́ orí lórí ọkàn wọ̀. فإذا أعاد الذنب yazdadu li atharu. bí ṣe ń ṣe náà ni orípa tí ẹ̀ṣẹ̀ ńlá ọmọ pọ̀ sí. fainali atharu alladhi yatarattabu ala kathrati dhanbi allati yaktarifu sahibuha wa fasadu li qalbi wa fasadu li jawari ma'an. kẹ́rìsìmọ̀ ìgbé gbogbo àti òun bá ti ń dẹ́ṣẹ̀ tí ń pọ̀ yìí náà lọ́kàn ti ń bàjẹ́ o oríkìríkà náà sì kí ni ó ti ń bàjẹ́ mọ́ o. lidhalika kana maradul qalbi a'zama khataran min amradil jasad. ìdí nìyí tó jẹ́ pé àrùn tí ń sọkàn ìlò le jù o àrùn tó bá sọkàn gbogbo ara ni ó kárí tí ọwọ́ bá dá ṣàìsàn tí ọkàn ò ọwọ́ lè gbádùn ọwọ́ lè gbádùn torí kò ní bẹ́ẹ̀ rògùn ẹ̀ báwọn mọ̀tẹ́kọ̀ kàn ní bá ń ṣe gbogbo ara ti ṣàìsàn. wà iná sá ikọ̀lì jàwárí ilá tọ̀ àti fọ́kúwàlì kọlìbù. dírẹ́fà tí ń wa ọkàn dírẹ́fà tí ń wa gbogbo ara lọ́bìtọ̀ lọ́hùn tí ń wọ ara lọ́bìtọ̀ lọ́hùn dírẹ́fà yẹn ọkàn ni o ọkàn wa ló dáa láì ríbi dé àìmọye wa la nídìí wọ́ọ̀dẹ̀gẹ́dẹ́ lásìkò yìí ṣùgbọ́n torí pé ọkàn wa clear ọlọ́run náà wà lọ́wọ́ àdédébí apọ̀jàtì apasẹ́tì apasimiti apagbẹ́ẹ̀tì alẹ́ ń bọ̀ láìláì tí ìṣe nǹkan ọjọ́ kan adẹ́lé adẹ́wà ń lè ń ṣe nǹkan yìí níjoojúmọ́ ẹlòmínú wa ó lè sọ wípé ìjọ tẹ̀síìrì agbeni ti bẹ̀rẹ̀ ní rọ̀mùdánà 2 òun ìpàjẹ́ nínú wa pé èyí tó ń wáyìí iná níye nọ́mbà tẹ̀síìrì ọdún yìí lágbé ni àwọn kan lè sọ bẹ́ẹ̀ ah, tí a bá lè délẹ̀ báhùn ah, ó tó bẹ lọ́hùn pé wọ́lọ́hùn la pé ibi tí ẹni mọ̀ lọ àwọn táyẹ pé ìtìkáàfù la sì lọ tẹ́gbẹ́ ìtìkáàfù la lọ àbí umúra la lọ ibi ẹwà náà àjọ ń ṣe ni o ìtìkáfù rẹ̀ náà àjọ ń ṣe ni o tí àwa kan bá lè sọ pé twenty seven rọmọdánà ni a máa so tọ̀sírí agbenilẹ́nu ní ọdọọdún wọ́n láà pé wọ̀ ọlọ́run ní ẹgbẹ́yìn ń bẹ̀ tí ń bá sí ń bẹ̀ mo sì ń bẹ lórí ti ẹ̀mí náà tí ń túmọ̀ sí ni o bí kí n lọ sí wá síbì kan bí kí n lọ múra bí kí ó jẹ́ pé mo lọ sí ti káàfù ni o nǹkan báyìí wọ́n lọ́mọ fẹ́ ọ fi lè lọ́wọ́ o ní tẹ́lẹ̀ fi béèrè lọ́wà tí sì pé ọ̀rẹ́ ọ̀rẹ́ ra lónìí jàre yá sinmi lónìí tẹ́ pé nǹkan míì tí ìṣerú eléyìí ló fi ṣe lé o múra oṣù kan lẹ̀ pé ìfòṣù kan yìí fi chájì ayé ara mi ìfi sọ ayé mi dọ̀tún wọ́n rí kàkàtẹ́yìn bó ṣe wá fún wa nàìjíríà ń gbà fẹ́ mọ̀ pé nàìjíríà rí bó ṣe rí pé ẹ lọ ṣe sájébù láǹtà fún wọn wọn è níná sájébù láǹtà tí ò nítumọ̀ láwọn olédè ayé ẹ bá rí nǹkan bíi tọ́ọ̀sì lọ́wọ́ ọmọ ń sàwùdí tọ́ì tí ni tọ́ì tí fi ń ṣeré láti torí náà kọ́ ah. bàbá ní tiẹ̀ ń bí ìyá ní tiẹ̀ ń bí ọmọ náà ní tiẹ̀ ń bí kálukú ní sáré ńgbà tí wọ́n múná dé ah. wọ́n ń jà sí ojú sọ́kẹ́ẹ̀tì ni ilé ibòmí ìjàràn táyọ̀ ẹni tamọ́wọ́ yọ sí ọ̀fẹ́ gbépo ebi kó lè bá àyínà lálẹ́gọ́wà máa kọlù gànáà ni ọ̀dẹ̀bọ́sùn kan tí ò bóṣùn kan táyẹ̀ ọ̀dẹ̀bí tájà yí ẹ wọ́n ra tẹ́gẹ́bù wọ́n rí tẹ́gẹ́bù tí ara tí wọ́n gbéjú ilẹ̀ pé ẹmọ́ kò ní ìdíṣájì ẹta máa lò lọ kò ní sí lò ẹjọ́ kan náà ṣáyẹ ẹya ẹ máa lò lọ tó bá jẹ́ pé bá fún ìgbàlábátá tó lágbára kò kọjá ọjọ́ kan ó jẹ́ sólà gan ẹ̀ bẹ́ẹ̀ náà gbogbo yókù náà mọ́ta rẹ̀ àfà chájì ààrẹ wà nkankan chájì ààrẹ ìkànlẹ̀ ìtànṣe lọ́wọ́ yìí ó tó bẹ ọlọ́run pé ọlọ́run wọlá pé à wọ́n fẹ́ rẹ̀ mi ń gbàfẹ́ mi mi mọ̀rẹ́jọ́rò wọ́n gbé nǹkan kan yóò sì ṣẹlẹ̀ wá tí wọ́n gbé nǹkan kan wá lásìkò yẹn tó fi ní débẹ̀ mọ́ hmm. wọ́n ní bó ṣe kan ti yọjú iṣẹ́ tí o padà ní bọ́ọ̀sì náà ni o wọ́n fẹ́ fi fà ọ́ lọ náà ni o hmm. ẹ̀ ẹ̀ fọ̀rọ̀ náà ni o tí ọ̀bà wa gbà fún un tó fi rí ṣe ọlẹ́lẹ̀ hamdu ó padà máa rí máa fi béèrè orí lọ́dọ̀ ọlọ́run anábì nínú àkàsọ̀ tẹ́rù máa fi béèrè orí lọ́dọ̀ ọlọ́run tí sì máa fún lẹ́sẹ̀kẹsẹ̀ iṣẹ́ olóore nífà iṣẹ́ olóore ní ọlọ́run gbàǹsẹ̀ wọ́n ká mẹ́ká na sáà ikọ́ ní ilẹ̀ máa ṣì ẹ̀mí náà ni máa wọ́ọ̀yàn lọ bí láburú náà ni ó ṣe lọ́sọ̀ fún wọ́wọ́ ń sùrù lè tìyà bẹ́yìn lè fẹ́rẹ̀ lè wà ọwá unsur lè tíyàrí báyìí na lè fẹ́ ìlú wa tẹ́rìkì in ti ẹ̀rí bí ẹn kàmù gan ọkẹ́mọ̀kẹ́ ní sáyẹ̀kan lè máa aha mo ti rí ọ̀nà ni ìpẹ̀ ọ̀nà ni ọ̀nà ni ìbẹ̀rẹ̀ ọ̀nà ni ìpìlẹ̀ ọ̀nà ni hashash n tó gbé nǹkan ró ní à ń pè ní òǹsọ̀ àwọn ẹ̀dá ní igi ní ẹranko ní kọ̀tà tí ò ní ọ̀nso tẹ́kù bẹ̀ ni ọlọ́run ti ṣàwájọ ló ṣe ń bẹ̀rẹ̀ wa ibẹ̀ ní ìpìlẹ̀ ìṣẹ̀ṣà ṣe ṣe ń ṣe àbí mọ́ ṣe ọkàn náà ni ó sọ fún ọ pé máa ṣe lọ ẹ̀jẹ̀ ń ṣe lọ nìyẹn má ṣe má wàá dẹ̀ júlẹ̀ ó náà ni. ọwọ́ masdaru kulli amalin. gbogbo sẹ́kpárí láyé ìpátá níbẹ̀rẹ̀ rẹ̀. wọ́n wà wíwáwìlì afkari fìlà kàmẹ́kánà mẹ́kánilẹ̀ àwòrán wọlé hawa alẹ́ ti tẹ̀sùkùlì ìsáná ila ma'asiyati Allah òun náà ni àpò tí ọmọnìyàn ń kó ìrònú sí nípa ọlọ́run fàfẹ́ ronú nípa ọlọ́run ní ìsìn ọkàn láìrò òun náà sì lẹ́ àpò tí ròyìnrò yìí tí máa ń gba ọkàn tí èèyàn ò ní rí tọ́lọ́run kankan ṣe mọ́ Qala sallallahu alayhi wa sallam. Anamsa sallam sọ wípé. Ala wa inna fil jasadi mudghah idha salahati salaha al jasadu kulluhu wa idha fasadati fasada al jasadu kulluhu ala wa hiya anábì ní ẹgbọ́ o ẹ̀yìn èèyàn Allahu alayhi wa sallam dájúdájú ń bẹ lára o ekiri ẹran kan ekiri kan tó bá ti dá gbogbo ara dá nìyẹn gbogbo ara ló dáhùn ó sì bàjẹ́ báyìí gbogbo ara ló bàjẹ́ wọ́n á ń dẹtí pé kí ni ó jẹ́ ekiri kan àlà anábì ní ẹ̀tún gbọ́ wáyé àdìkọ́lìbù ọkàn là ń perí ọkàn là ń perí. أي صلاة الجسد بصلاة القلب وفساده بفساده نسأل الله تعالى السلامة والعافية tó tó bá rí bẹ́ẹ̀ àṣepé dídá ara dídá ọkàn bíbàjẹ́ ara ìbàjẹ́ ọkàn àwa abẹ́rẹ́ balẹ̀kẹ́ ọlá kó là wá o àmín ọlọ́run là wá o àmín là wá láọkan wá o àmín lọ́jà gúnlẹ̀ ayọ̀ Allahumma àmín la hawla wala quwwata gbogbo jama tí ẹ̀dó lánàá tàbọ̀rọ̀ lọ́n bí ọ̀rọ̀ ntàfi ntàrà kí àgbáyé fi ń wò wáyé tí ń jẹ owó ojoojúmọ́ yìí ẹ̀yin jẹ̀mọ́ lánàá dábẹ́ sí so panisẹ́yìn lẹ́sùn olóore bákan náà a tún ha ìhà alálùbáríkà ẹ̀ha olóyin ẹ̀tún bá nìnáwó sí ẹlẹ́hàì náà bani sanyí lẹ́sàn olóore wọ́n àná ọlọ́run kí yàwá tètè máa dé látọ̀lá lọ torí pé ọ̀la ni rọmọdánù ti bọ́ sí free báyìí gbogbo náà sì máa free lọ bẹ́ẹ̀ náà ni àwa náà ń gbìyànjú á tètè máa dín kọ́lọ̀ sí rọrùn kọ́lọ̀ bá ní sí rọrùn o subhanahu wa bi amdi sallallahu ila ila an asawutu wa alayhi wa